الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى هجلا وهجل مسمى عنده وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم محمد بن عبد الله وعلى آله وعلى صحابته أجمعين وعلى التابعين وتابعين بإحسان وسائر المسلمين والمسلمات إلى أن تقوم الساعة أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́láhun أبا àánú ọba ìkẹ́ ọba ìgẹ̀ tó ń fi àánú ركي tí ń fi ń rọkì ká wa láti gbàtà tí ń jẹ́ èèyàn títí dásìkò yìí ó ń ṣọ́ wa ó sì ń dáàbòbò wa adúpẹ́ fọ́láhun náà tó ṣẹ́ wa kù ní mùsùlùmí lérílẹ̀ẹ́ ọlọ́run má dá sí fún yà jẹ má sì ṣe wá ń kéfèrí láíláí àánú ọlọ́run lọ́lọ́yìn kó wa jọ ní àárín ọlọ́run má fi ìbínú rẹ̀ tú wa ká láíláí lẹ́yìn eléyìí mo jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọsìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba àṣọ tí ó pé méjì gbèlè mẹ́ta tí ó sì bímọ tẹ́nìkan òbí mo sì jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run ọba ní ṣe òjíṣẹ́ rẹ̀ sí ní pẹ̀lú ìkẹ́ àti ọlọ ọlọ́run kó máa bá pẹ̀lú àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà lẹ́yìn eléyìí akíra wa ní kíkí ti ọlá àti ti ọlà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú òkú ọlọ́run a tẹ̀síwájú nínú tafsiri súrọ́tùlà ní àmì tí a bẹ̀rẹ̀ àyà ẹlẹ́ẹ̀kejì náà ni à ń sọ̀rọ̀ lé lórí à ń sọ àwọn fàwáì àǹfààní tàbí ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àyà ẹlẹ́ẹ̀kejì yẹn ibi tá a bá dé òun náà níbi tí a ti sọ̀rọ̀ nípa àwọn àṣírọ́tù sáà àwọn àmì òpin ayé ní ráńpẹ́ gẹ́gẹ́ bá ṣe ra mẹ́nubà pẹ̀lú ògọ́lá àtùmọ̀ tẹ̀síwájú látara bẹ́ẹ̀ a sọ pé a'udhu billahi بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من طين ثم قضى أجلاً antum tamtarun ayẹlẹ́kejì ni ẹ tọ́lọ́wọ́n bá ti ń sọ pé òun dá wa látara erùpẹ̀ òun sì fàsìkò sí àbóhùn fi òdiwọ̀n sí àsìkò tí kó wá ó lò lórílẹ̀ ilẹ̀ tá a ti fẹ́ lọ àsìkò náà tún fòdiwọ̀n sí tiẹ̀ náà ṣùgbọ́n tòun ti bẹ́ àwọn ọmọ èèyàn à ń ṣiyèméjì lérí ẹ̀ nínú àǹfààní tá a tún rí jẹ nínú àyà náà onan igbe anama mma ta maktula nfakodi ma tabi ajalihi ala ɛdi kɔdaro ulɔ ula ɛni ɔba ku ɛnikɛni tó ba ku tó se pe wọn kpadi ontɔn ti ku níba musí asiko tɔlɔ ɔba ti kadara pé yìí lòlú yìí lɛ lè anala akɔdɔ fala yukɔlu laula ana okutila lamiyamutu ɔlɔn ló ti pè bubu ɛ. ó ti ṣòdiwọ̀n ẹ̀ pásìkò tí ó lónìí yẹn a gbọ́dọ̀ máa sọ pé àti ìbáyé pé wọ́n pa lágbájá kì bá wà láyé ìgbà ti ní yóò lónìí hada mustahil èyàn ni ó ṣeé ṣe lè anàlọ́ akọ́dọ̀ àléyìn anyamu tàbílì kọ́tìlì fàúwà mọ̀kútùlù bí ajali ọlọ́run ọba ti pè bubú ẹ̀ ó ti kádàrá pé wọ́n gbà tí ọba kú wọn ó pa ni torí náà kò ní kú pẹ̀lú nǹkan míì ju kí ni ju pé wọ́n ó pa lọ so látara bẹ́ẹ̀ aréyìn kọ́ ń bẹ́ẹ̀ eléyìn náà láwo kọ́ọ̀lá kọ́ọ̀ìl láwòlá anna àdà rọ́júlù kútìlá mọ́fàlà sáàtà sáàníyàtà àṣàrọ̀ mínà nàhárì la amkana an yàtà rọ́dà hàtà sáàtà lìwáhìdá máa dáná kùl bẹ́nìkan bá sọ fún àpẹẹrẹ ẹnìkan sọ pé ah fún àpẹẹrẹ wọn pààyàn kan láago méjìlá ní ìsìn lọ́sàn ẹnìkan wá ní tí ìbá ṣe pé wọ́n pa o ah, kìbá sì dágbò kan ọ̀sán ìtí nǹkan yìí ń ṣẹlẹ̀ yìí tá a sọ fún ni pé láyọ́m kínú abàdà kò ṣeé ṣe láéláé ntọ́lọ̀ ti sọ pé yóò ṣẹlẹ̀ náà ní kíni o òun ló ti ṣẹlẹ̀ yẹn lè ánàlọ́ akọ́dọ̀ àkádà falabuda àyàkọ́ bọ́lọ̀ ń ṣe kádàrá àgbésí ayé ti ẹ̀ nìyẹn kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí bí ó sì ṣe ṣẹlẹ̀ náà nìyẹn fàkúlù mẹ́yìí tó fakulu mayitin mayitun bi ajali mukodarila gbogbo ẹni tó kú náà kú nítorí kíni o pẹ̀lú bọ́lọ̀wọ̀n bá ṣe kádàrá pé àsìkò ohun tí wọ́n lò lórílẹ̀ ó ti tó máa yàtàkọ́ dáhùn alayàtà akhar ẹnìkan ò lè ṣáájú àsìkò ẹ̀ ẹ̀sìn kan ò sì lè ṣe kíni kò lè lọ ṣáájú àsìkò ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìkan ò sì ní dúró nígbà tí àsìkò rẹ̀ bá tó ọlọ́run ọba yóò ṣàánú wa nínú àwọn àǹfààní tá a jẹ nínú àyà ìtì àsìfẹ́ ká gbọ́yé nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun náà ni wípé ọlọ́run ọba àlekè ọlá ó jẹ́ ká mọ̀ yí pé gbogbo àwọn kèfèrí òmùgọ̀ ni wọ́n àbí ká sọ pé ọmọ ènìyàn nígbà tọ́lọ́run ọba dá wa àwa wà lórí ilẹ̀ à ń gbàgbé kálukú bówó bá ti dọ́wọ́ wa tàbí tọ́lá bá ti dé tàbí tá a lọ́lá àìfẹ́ rántí pé ọjọ́ kan ń bẹ tápò láyé ìdí ní táwọn olówó tí wọ́n bá wà níbi kan tí wọ́n bá ń ṣe wá sí ikú ń bẹ wọn ò ní fẹ́ràn èèyàn wọn ò tiẹ̀ léèyàn kó ni wọ́n tún perú àfáwọn ọmọ ń jọ mi ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń sàlàyé fún wọn pé gbóhùn ó ṣe máa lówó sí i àdúrà lèèyàn sà ń ṣe owó yóò máa pọ̀ sí ọmọ yóò máa pọ̀ igba ọdún ọdún kan ni wọ́n fẹ́ràn èèyàn torí kí ni nítorí pé ọlọ́run sì dá wọn wọ́n mọ̀ pé àwọn ò rí báwọn ṣe rí ń tẹ́lẹ̀ ó yẹ kí wọ́n mọ̀ pé nígbà tó jẹ́ pé kì í ṣe irú ipò táwọn wà tẹ́lẹ̀nu àwọn padà kúrò nínú ipò yẹn níjọ́ kan torí náà àyà yìí pè wá sákèsí pé gbogbo ń ta bá níláyé pátá nínú ọlá ni àbí nínú ọlà àbí nínú ipò ká mọ̀ pé níjọ́ kan á fi ilẹ̀ o nítorí náà ká ṣiṣẹ́ tí a lọ dé bá lọ́dọ̀ ọlọ́run àyà tó tẹ̀lé ní àyà ẹlẹ́ẹ̀kẹta kí ló wí. wàhùn wàhùn fi sàlàwà àti wàhùn. سركم وجهركم ويعلم ما تكسبون الله عليك ولاني وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون الله أبا الله olóòní Allahu fi samawati ní sama ó ní ọlọ́run ó ní Allah ní àwọn sánmà ó náà sì ní Allah ní orí ilẹ̀ òun mọ ìkọ̀kọ̀ yín bẹ́ẹ̀ ló ń sì mọ gbangba yín máa tẹ́kìsì gbogbo tẹ́ǹsì ń ṣe níṣẹ́ pátá lòun mọ̀ Allahu ó náà ní alamun ala rabbi azza sọ pé Allah orúkọ ọlọ́run ọba nìyẹn láyà kúnnú lè bẹ́ẹ̀rì ẹlòmíì kì í bá a jẹ́ orúkọ náà àyàfi kéèyàn ó fàbùdù sí ṣùgbọ́n àwọn orúkọ ọlọ́run ọba míì ó ṣeé ṣe kẹ́lòmíì ó máa jẹ́ wọ́n lè pèèyàn ní hakim ọ̀jọ̀gbọ́n wọ́n lè pèèyàn lóríṣiríṣi àwọn orúkọ míì tí ọlọ́run tún ń jẹ́ pólẹ̀ pé àlàyé ń bẹ ń bẹ torí pé orúkọ tọlọ́run ọba yóò mọ mùsítákù ni níta ń pè ní mushtaq ó ní pé àfàyọ látara nǹkan kan ni bóyá bí ọ̀rọ̀ ìṣe fún àpẹẹrẹ a ní ìgbálẹ̀ afa ìgbálẹ̀ yọ láti inú ilẹ̀ gbígbá ibẹ̀ láti fàgbálẹ̀ yọ ṣùgbọ́n àwọn nǹkan mí ń bẹ tó ṣe pé kì í ṣe inú nǹkan láti fà wọ́n yọ yóò jẹ́ ismu kíni yóò jẹ́ ismu tí èṣe pé mushtaq ìyẹn ni jamidu ni ó mọ̀ jẹ́ ńgbà náà kò ní jẹ́ mushtakun ṣùgbọ́n orúkọ ọlọ́run ọba Allahu yìí àwọn àfáà wọ́n ní aslu rẹ̀ ní ìlà bìmánà àlìmàálù ẹni tó ṣe wípé à ń sìn òun ni Allahu ta'ala látara bẹ́ẹ̀ ọlọ́run wá ní òun ni Allahu fi samawati wa fil ardi. wọ́n àwọn àfáà wọ́n ní àyà yìí ó ní wà wà lọ fi samawati wà fil ardi wọ́n ní fi áàdì ilẹ̀ àyà ti karima salasatu awjuh lil ulama min tafsir ìbẹ́mu aṣinkiti nínú àdúwà olùbáyàn àwọn ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀nà mẹ́ta làwọn àgbà gbà wo àyà ìpé òun ni Allah ní sánmà òun tún ni Allah nílẹ̀ alákọ̀ọ́kọ́ annalima wa huwa Allahu fi samawati wa fil ardi ayé huwa ilá alimaabudu fi samawati wal ardi لأنه جل وعلا هو المعبود وحده بحق في الأرض والسماء وعلى هذا فجملة يعلم حال أو خبر وعاد لمعنى بس وعاد لمعنى ويشهد له قوله تعالى وهو الذي في السماء إله وفي الأرض إله كلا فان صنبه àfáà ní ojú ọ̀nà àkọ́kọ́ ìpele àkọ́kọ́ nínú ìtumọ̀ mẹ́ta táwọn àfáà fún wàhúwà Allahu fi samawati wa fil ardi òun ni Allah ní sánmà òun tún ni Allah lórílẹ̀ wọ́n lóun náà ni àìwàlì ìlà òlè màbúdù òun lẹni tá ń jọ́sìn fún fi samawati ní gbogbo sánmà méjèèje ọlọ́run ọba nìkan ni wọ́n ń sìn bẹ́ẹ̀ wà òun náà ni wọ́n tún sìn nílẹ̀ wọ́n ní kí ló jẹ́ orí bẹ́ẹ̀ wọ́n nítorí pé ọlọ́run ọba ọba tó tóbi ọba tó ga ni huwal ma'abudu wahdahu bi haqqin fil ardi was samaa torí pé ọlọ́run ọba nìkan ọba tó tóbi ọba tó ga òun náà ni à ń sìn létẹ̀tọ́ ní àwọn sánmọ̀ méjèèjì àti lórílẹ̀ tí wọ́n máa ń jọ́sìn fún nǹkan míì lórílẹ̀ wọ́n ń sin àwọn yẹn ní ọ̀nà tí kì í tẹ̀tọ́ àwọn yẹn ò lẹ́tọ̀ sí wọ́n ní àtàrà bẹ́ẹ̀ òun ló jẹ́ ká ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn pé ọlọ́run ni Allah ní sánmà náà ní nílẹ̀ ìyẹn ni pé òun lẹni ní sánmà à ń sìn ní ilẹ̀ wọ́n ní àyà ó jẹ́rìí sí ńgbà tó náà ní wàhúwà lẹ́dí fi sàmá ìlàhún wàhúwà fìlẹ̀ àrùdí ìlàhún. wàhúwà lẹ́dí fi sàmá ìlàhún wàhúwà àrùdí ìlàhún. bìmáànà wàhúwà lẹ́dí fi sàmá ìlàhún yàní huwa lè màbúdù fi sàmá wàfìlẹ̀ àrùdí ìlàhún bìmáànà huwa fìlẹ̀ àrùdí lè màbúdù ìyẹn òun là ń sìn ní sánmọ̀ òun ni à ń ṣe kí ni o òun ni à ń sìn nílẹ̀ eléyìí ni nǹkan tí àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa ṣùgbọ́n lèmi ilé wa máa béèrè lórílẹ̀ a rí àwọn èèyàn tí ń sin ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run Ọlọ́run wọ́n sì ń sọ pé túmọ̀ rẹ̀ ní pé ń sìn nílẹ̀ wọ́n ní làíbọ̀rọ̀ bí ìbáda ti lè kàfìrí náà gọ́ ìrọ̀hù lè tẹ́nìkan bá sọ bẹ́ẹ̀ á sọ yí pé ọ̀rọ̀ tó ń sọ yẹn kò sí ojú ọ̀rọ̀ yẹn èyí ṣe ọ̀rọ̀ kan tó lẹ́sẹ̀ ńlẹ̀ nítorí pé sísìn nǹkan míì táwọn kèfèrí ń sin ẹlòmíì yàtọ̀ sọ́lọ́hun ẹ̀ṣẹ̀ ni fún wọn aburú ló jẹ́ fún wọn orí ibú ló sì jẹ́ fún wọn àwọn èèyàn wọ̀nyí yòkùládùn nàbí àfìnnárì àwọn èèyàn wọ̀nyí wọ́n fi inú ọ̀nà wọ́n wà nínú ọ̀nà gbére látara pé wọ́n ń ṣe kí ni o wọ́n ń sin ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run alìkùlùdùlẹ̀ àbàdì wọ́n ní mímọ abẹ́nu náà èyí tó ṣe kí ni o èyí tí ó wà ní gbéregbére látara pé wọ́n ń sin nǹkan míì látara bẹ́ẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ èyí tí wọ́n funu ẹlẹ́ẹ̀kejì náà wọ́n ní kọlu fi samawati wa fil ardi yata'allaqu bi qawlihi ya'lamu sirrakum ay wa huwa Allahu ya'lamu sirrakum fi samawati wa fil ardi wọ́n ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ t'Ọlọ́run bá sọ yìí pé wa huwa Allahu fi samawati wa fil ardi wọ́n ní ó ní òun ṣe pẹ̀lú gbólóhùn t'Ọlọ́run sọ pé ya'lamu sirrakum wa jahrakum ó mọ ìkọ̀kọ̀ yín àti kí ni o àti gbangba yín ìtumọ̀ rẹ̀ náà ni wípé wà úwà lọ́ù yà alámùsí rọ́kùn fi sàmàwátì wà fìlì àrùdì ìtumọ̀ rẹ̀ pé òun ni ọlọ́run ọba tó mọ gbogbo ìkọ̀kọ̀ yín pátápátá ní àwọn sánmà méjèèje àti lórílẹ̀ wọ́n ní yubayyinu àádẹ́lẹ̀kọ́ wọ́yá ṣàdúlá òkọ̀ olùhù tààlà kúl anzala ulẹ́dì ya'lamu sirra fi samawati wal ardi nínú suratu furqan ayé ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ ọlọ́run ọba àlékè ọlá sọ ó ní ìrẹ́ anábì sọ fún wọn ẹni tó sọ kùránì kalẹ̀ ó ní alẹ́dì ya'lamu sirra fi samawati ẹni tó mọ gbogbo tí ń jẹ́ ìkọ̀kọ̀ ní àwọn sánmọ̀ méjèèje wal ard àti tí ń jẹ́ kọ̀kọ̀ lórílẹ̀ so látara bẹ́ẹ̀ wàhúwà lọ́ọ́ fi samawati wà fìlì àrùdì yà àlàmùsì rọ́kùn yàní wà wúwa yà àlàmùsì rọ́kùn fi sàmàwáàtì wà fìlì àrùdì èyí ò ní wájú ìwé ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà tí wọ́n sàlàyé fún wa pé ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ó ní wàhùwà ikhtiyaru jarir annali wakfa taamu ala qawlihi fi samawat wa qawlu qawlihi wa fil ardi yata'allaqu bima ba'dahu ay ya'lamu sirrakum wa jahrakum fil ardi wa ma'an aada al-qawl innahu yani Allah ta'ala ja'ala wa 'alla mustawin ala arshihi mustawin ala arshihi fawqa jami'i khalqihi la yakhfa alayhi shay'un min dhalik ìtumọ̀ eléyìí ni pé tàbá wo àyà yẹn wa huwa Allahu fi samawati wa fil ardi wọ́n ní nam wọ́n ní ó fi hàn pé àádánú dúró níbi sàmọ̀wá tìyẹn ni yóò mọ̀ dẹ́ wà húwà lọ́hù fi sàmàwáàtì bí máàna wà húwà lè màábùdù fi sàmàwáàtì yẹn pé ọlọ́run ọba ni ẹni tá à ń sìn ní gbogbo sánmọ̀ méjèèje láì sí èméjì ń bẹ wàfíìlì abdi lórí ilẹ̀ òun ò wá sopọ̀ mọ́ ya'lamu sirrakum wa ja'rakum ìtumọ̀ rẹ̀ náà ni pé ya'lamu sírọ̀kùn wàjá rọ́kùn fil ardi ọlọ́run ọba ni ẹni tí à ń jọ́sìn fún ní àwọn sánmà méjèèje ó sì nímọ̀ nípa ìkọ̀kọ̀ yín lórílẹ̀ wọ́n ní tí ìyìn ó mọ̀ sàlàyé fún wa nìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba àlékè ọlá jalla wa ala mustawin jami'i khalqi ọlọ́run ọba ó wà ní òkè sánmà lórí arshi rẹ̀ lékè gbogbo tí ń jẹ́ ìṣẹ̀dá pátápátá gẹ́bí tafsiri tí ànábì fún uwalẹ̀ awwali wàlẹ̀ áhìrù wà zọ́ irú wàlẹ̀ bàtì wà zọ́ irú ànábì ní alẹ́dì lẹ́yìnsà fọ́ọ̀kọ̀ u ṣe òun dánàbì tù sí nìyẹn wà zọ́ irú ọba tó hàn ó ẹni tó ṣe pé kò sí nǹkan kan míì lókè rẹ̀ ó ní aláwọ̀lú alẹ́dì lẹ́ìsà kọ́bìláhù ṣe ìhùn ọba àkọ́kọ́ ìyẹn ni pé kò sí nǹkan kan míì ṣáájú ẹ̀ wal akhiru ọba kan alladhi laysa ba'dahu shay'un nǹkan kan ò sí lẹ́yìn ẹ̀ nǹkan kan ò gbáwájú ẹ̀ nǹkan kan ò kẹ́yìn ẹ̀ wa dhahiru òun ni ọba tó hàn ìtumọ̀ rẹ̀ ni pé alladhi laysa fawqahu shay'un nǹkan kan ò sí lókè ẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n á ní àwọn àyà pọ̀ nínú Kùránì tó fi di eléyìí múlẹ̀ irú ẹ̀ ni èyí tó wà nínú suratul mulk pé a antum man fi samai an yaksifa bikum al-ardo. àmìntún máa fi samai an yaksifa bikum al-ardo faiza yatemor àmìntún máa fi nínú sọ́lọ́tù mọ́líkù ọlọ́run ọba ní àmìntùm máa ń fi sàmà í àyà sífà bí kòmùlà àrùdọ́ fàídà híyà tàmùrù sọ́kàn yìí balẹ̀ pé ẹni tí ń bẹ ní sánmà pé kò lè àyà sífà bí kòmùlà àrùdọ́ pé kò lè jẹ́ kí ilẹ̀ kó yẹ̀gẹ̀rẹ̀ kúò lẹ́sẹ̀ yín kó falẹ̀ yẹn ya tàbí kó mi ilẹ̀ yẹn náà títì ìyá tàmúrù tí ilẹ̀ yẹn ó sì mì irú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ tí wọ́n ìyá tí wọ́n máa ń sọ pé land movement ẹ rí i pé níbò míì wọ́n kàn dédé rí ti ilẹ̀ ó kàn fàyà tí ó pọ̀ gan tí ó wá jíǹkoro mi lọ́lẹ̀ tí ó lọ jogbón àwọn oníjìọ́lọ́jì àbáwọn geography tí wọ́n bá dé ẹ̀wọ̀n ní land movement ọlọ́ni sọ́kàn yín balẹ̀ pé òun ọlọ́run ò lè jẹ́ orí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kan náà tílẹ̀ òun ó mì tí ó sì rìn kó ń bẹ̀ tẹ́rì pé gbogbo ẹ̀ ó fàyà náà. àwọn àmì tó ń nàbí sára ìlànà yóò ti àárẹ̀ ìkùnà àbí ọkàn yín balẹ̀ pé ẹni tí ń bẹ ń sánmà ayúrísílà aleikum hasiba kò lè sọ àwọn ẹwọ̀rọ̀ òkúta léyìn lórí kó rọ òkúta léyìn lórí sọ́kàn ìbalẹ̀ bójò bá ṣú báyìí pàápàá ń gbà tójò bá ti pọ̀ láwọn ẹgbẹ́ ah, ọlọ́run ah, ọkàn inú wọn máa dùn bójú fẹ́ rọ̀ bínú yín ṣe ń dùn yẹn ọlọ́run ni ẹ̀ tún rò nídàkejì pé ó mọ̀ lè jẹ́ yà ló fẹ́ sọ̀kalẹ̀ yìí àbíṣe ọwọ́ yín ṣó béèrè fójò nígbà tí odidi ìlú kan ta kàyàn tí mẹ́mbẹ̀ tí wọ́n jẹ́ seventy thousand tí one thousand òkírun lójúmọ́ ń bẹ̀ ṣe ṣe wọ́n bẹ ṣe ìlú ń ní bùkátà sójò báwọn ìgbà táwọn wọnú àwọn one thousand tí wọ́n ń kírun náà bí 700 ní ṣe zìnà ń bẹ̀ 300 tí ò ṣe zìnà àwọn mọ̀kọ̀dìmọ́ ti zìnà bí ká fọ́ọ̀rọ̀ obìnrin láà bí ká wo obìnrin bí ká wo fíìmù tí wọ́n ti ń ṣe òhò obìnrin hàn àwọn bí 300 200 náà ń ṣe nù wọn àwọn 100 tó kù bí 50 ò lè ṣe kí wọ́n má sọ̀rọ̀ àlùfàṣá pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe yẹn ó jọ mọ pìtàn náà ni nínú àwọn 50 tó tún kù náà àwọn twenty five ní ń dá wọn lẹ́kùn àwọn twenty five yòókù ni ẹ̀ fi wọ́n lẹ̀ sáwọn ṣèṣe sí inú ìlú ń sọ béèrè fójò irú ẹ̀sìn la wà nàìjíríà yìí ẹ rí i pé bẹ́ẹ̀ bá sọ pé kíní kan tẹ́nìkan ń ṣe òdá nísìnyí èèyàn bíi ọgbọ̀n ni ó dẹnu bòyàn láàkan kí àfa àkílẹ̀ yìí náà wò dé bẹ́ẹ̀ ó dàbí kéèyàn rọmọ kan tó ságì ní garaajì wọn ní àwọn ah, ọmọ ìmọ̀ ságì mọ́ kò dáa gbogbo èèyàn àwọn bíi ọgbọ̀n ni ó gbàgbà àfa àkílẹ̀ yìí náà wá dé bẹ́ẹ̀ ẹ̀yin náà kájú kú o wọn ò ní gbanupọ̀ bá ń tọ̀hún wí ẹni tó fẹ́ bá wíwù làwọn èèyàn ó gbógun tì ọlọ́run kó ṣàánú wa látara bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ fà ń bẹ̀ òun náà ni pé ọlọ́run ọba wà ní sánmà síbẹ̀síbẹ̀ ó mọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọnù suratu Toha arahman alẹ́lẹ́ arṣi stawa òun ọlọ́run ọba wà ní òkè sánmà ní òkè àlàárṣì wàmá àdáàlìkà wàhúwa máàkùn àyínàmà kúntùm ọlọ́run bẹ pẹ̀lú wa gbogbo bíi táwa pẹ̀lú ògùn ọlọ́run pé ọlọ́run wa ní gbogbo bíi táwa yẹn nígbà tá a bá dé àyà tó ń sọ̀rọ̀ níwájú nípa pé fọ̀kíyà yẹn á ṣàlàyé fún wa nígbà yẹn láwọn ṣàlàyé tí wọ́n ń pè ní mahiyatullah mahiyatullah náà lọ́dọ̀ àwọn àfa alákìídà náà ẹ jẹ́ àtẹ̀síwájú tó nínú àyà ó wá wà ń bẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ mẹ́ òun náà ni pé ya'lamu sirrakum ọlọ́run ọba àlékè ọlá ó mọ wa ó mọ ọba mọ wa ó sì mọ gbangba wa àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nìyẹn ọlọ́run mọ wa gbangba nàwàán sheikh sọ́lẹ̀ alìwòsẹ́mi rahimahullah rahmatan wasi'a wọ́n ní kọ̀kọ̀ ìran méjì ni wọ́n ìsìrọ́rùn fi nafsi wàlì ìsìrọ́r máàlì gọ́ìrì wọ́n ní ìkọ̀kọ̀ tàkọ́kọ́ òun náà ní ìkọ̀kọ̀ lọ́dọ̀ ìwọ ìwọ ara rẹ nìkan bóyá àkọ́kọ́ nù ní ẹlẹ́ẹ̀kejì ní ìkọ̀kọ̀ pẹ̀lú ẹlòmíì wọ́n sàlàyé ẹ̀ wọ́n ní masala idà haddasa insanu nafsa ubi ṣe ìfi nafsi i hada ìsọ̀rọ̀rù máa nafsi wọ́n ní fún àpẹẹrẹ téèyàn bá bára èèyàn sọ̀rọ̀ jẹ́jẹ́ sí àpẹẹyàn àmọ́ bára èèyàn sọ̀rọ̀ pé ah tí ti kú ní tẹ̀fsíìrì lónìí ẹ̀kọ́ tí à ń akọ́lọ ra súyà ní ibi tí wọ́n ti ń ta súyà kí n tiẹ̀ fi súyà mú kọ́ lálẹ́ yìí ẹni wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò sì nímọ̀ bára rẹ̀ sọ̀rọ̀ gọ́yìrọ̀ù sírọ̀ láyàsmáù máa ń bi jà níbi í fàádà ìsọ̀rọ̀ máa lè gọ́yì ṣùgbọ́n tẹ́yìn bá ń bẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èèyàn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́lòmíì tó sì kẹta ògbọ́n táwọn wí fún èèyàn ní kọ̀kọ̀ pẹ̀lú ẹlòmíì látara bẹ́ẹ̀ wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ pé tá a bá ń kírun ìrun zuri àbí asiri mọ́sálá ń wọ́n pè ní sọ̀látù sìríyà pàǹkéw jẹ́jẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ tó sọ kẹ́lẹ́kẹ́lẹ́ nú ẹ̀mí ara rẹ̀ àti èyí tó sọ kẹ́lẹ́kẹ́lẹ́ fẹ́ lomi méjèèjì kò sí ìtọ́lọ́wọ̀n ọba ọ̀mọ̀ ń kí láǹfààní ń ń àǹfààní ni wípé tá a bá ń a máa ṣàkíyèsí irú ọ̀rọ̀ tá ń bá sọ. ṣé ọ̀rọ̀ tí yóò yọ ọlọ́run ọba nú ni àbí ọ̀rọ̀ tí ó bí ọ tí ọlọ́run ọba ò ní yọnu sí tí ìgbàgbọ́ ìbá ti wà nú ẹ̀mí wa pé ọlọ́run ọba mọ ìkọ̀kọ̀ wa látara bẹ́ẹ̀ ẹ rí i pé tó bá ti wà lẹ́mí wa ń gbogbo gbà tá a bá fẹ́ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan fún yàn à ní bú yàn ń bẹ̀ á padà sọ̀rọ̀ àwọn kèfèrí náà tí wọ́n fa àwọn òjíṣẹ́ ọlọ́run ṣẹ̀fẹ̀ à ọlọ́run ṣe sọ fún wa nu suratul hujurat la yaskhar qawmun min qawmin asa an yakunu khayran minhum wàlá nìsá min nìsá àṣà ànyàkúnà khayran minhunna ẹ má bẹ́ẹ̀ nìkan ní ṣe ẹ̀yẹ apàdàká àtàwọn kèfèrí tí wọ́n máa fi wá ṣe ẹ̀yẹ tọ́lọ́wọ́n bá ní iná lẹ́dínà àjùrọ́mù kánú mi iná lẹ́dínà àmánú yadhakun wa idha maru bihim yataghamazun wa idha nqalabu ila alihim nqalabu fakihin gbogbo yẹn mùsùlùmí ò sì ní mà gbogbo tí wọ́n ń ṣe yẹn ọlọ́run rí ṣùgbọ́n tí wọ́n náà ń bọ̀

gẹ́gẹ́ ọlọ́run ọba ṣe sọ fún wa nínú idà zilatil ardu zilzalaha ọlọ́run ní faman ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal. bọ́bá dijọ́ gbé ní alikiyama lóòjọ́ alikiyama gbogbo ohun tí kálukú bá gbélé ayé ṣe pátá ní òrì kódà bó kéré bí ọmọ kan gún gbogbo ẹ̀ lèèyàn máa fojú ara ẹ̀ rí mbẹ́ẹ̀ kódà ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣẹ̀ tó ti túbá tọ́lọ́n sì gba túbẹ̀ náà yóò tún rí pátá kò sí èdè yìí ò ní rí mbẹ́ẹ̀ kò sí èdè yóò pamẹ́ torí pọ́lọ́ ní fami ya'mal mithqala darratin khayran yara nẹ́kírọ́ nìyẹn tó ń júwe kí ni al-umum gbogbo ẹ̀ kò rí kò yọ ẹyọ kan lẹ̀ so látara bẹ́ẹ̀ kó ń kálukú wa àwọn àmọ́ òye sírú iṣẹ́ tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ náà làwọn tá a fẹ́ kọ́ṣẹ́ láyé ìwọ bàbá tó fẹ́ fọmọ rẹ sí di iṣẹ́ wàá wò pé irú iṣẹ́ wo lọmọ rẹ fẹ́ ṣe irú iṣẹ́ wo ló fẹ́ fi sí irú iṣẹ́ yá dírẹ́sà báyìí mùsùlùmí ò yẹ kó lọ fọmọ rẹ síbẹ̀. Si mi ò wá lè sọ o bóyá kàn fẹ́ kó mọ bí wọ́n ṣe ń dirun nìkan torí pé tó bá ẹrun dídì nìkan tí ó sì ní máa fi irun kún irun torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní làánà lọ olè wàásìlà wálé mustawsila ọlọ́run ọba ti ṣẹ́bi lé gbogbo ẹni tí ń fi irun kúrun fún yàn àtẹni tó yàn ń bá fi irun kúrun àlèwàásìlà ẹni tó mú attachment ó mú attachment tó wá ń fi sírun obìnrin ó ń dè mọ́ mustausila ẹni tó ní ẹ bá ń fi attachment sírun mi ibi dandan ọlọ́run bẹ lórí àwọn méjèèjì kódà anábì tó ní wàlẹ̀ wáṣímà wàlẹ̀ mustausima èyí ò nìkan kọ́ gbogbo ẹni tí ń ṣe sọjú fún yàn àtẹni tó ní kí wọ́n ṣe sọjú fóun wọ́n máa rò pàmò tí wọ́n pè ń sọjú tàtú so gbogbo ẹ̀yin bọ́ọ̀ ìṣẹ́jú gbogbo àtàtú nǹkan gbà ni anábì ní ọlọ́run ti ṣẹ́bi ilé gbogbo àwọn tó ń ṣe tàtú fún yàn àtẹni tí wọ́n ń ṣe tàtú fún kẹ́nìkan máa lóun fẹ́ lọ UK àbóun fẹ́ lọ Amẹ́ríkà pé òun ti kọ́ṣẹ́ tàtú òyàn mẹ́kì dọ́làsì ń bẹ̀ yẹn òun lọ máa ṣe tàtú fáwọn tọ́ọ̀gì rárá o ọlọ́run ṣẹ́bi ilé ẹni tí ń ṣe tàtú fún yàn àtẹni tí ń ṣe tàtú fún wáṣímá wàlìmọ̀sítọ́ṣímá èèyàn náà ló tako ìlà kíkọ ẹ̀yìn bá jẹ́ mùsùlùmí mi máa ń kọlà nídìílé bẹ́ẹ̀ sì ni gbọ́dọ̀ kọ́ ti ná fún gbogbo eré ìtàwọn bàbá wa báwọn ìyá wa ti ṣe sẹ́yìn tí wọ́n ya aláǹgbá àbí tí wọ́n ya oríṣiríṣi nǹkan síkùn ẹlòmí ó kọ nǹkan síbi ẹsẹ̀ arẹwà àti gbogbo ẹ̀ ojú dúdú àtàìmọ̀ kan ni o èèyàn gbọ́dọ̀ ṣe o ìlà ẹ̀kẹ́ gan kódà kó jẹ́ léèyàn ni wọ́n ti ń jọba torí àwọn ìlú kan wà àwọn ní ẹni tí ò bá kọlà ò lè jọba wọn bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí kò lè torí ẹ̀ kọlà o ọlọ́run kó ṣàánú wa torí pé ànábì ní làánà lọ òòlè wáṣímà wọ́lì mustaushima gbogbo tí tó fi dórí pélé jíjá èèyàn ń já pélé gbogbo ẹ̀ ara ẹni bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ń ṣe ànábì tún ní náàmísọ̀ wọ́lì mutanamisọ́t àwọn tí wọ́n ń fárùn gbèjú ìwọ̀n ojú yìí ẹgbẹ́ àwọn obìnrin kan ń bẹ àwọn tí wọ́n irun ojú yìí wọ́n fà wọ́n wà fi lẹ́ẹ̀dì wọ́n fi tọ́ yóò agún báyìí anábì ní ọlọ́run ti ṣẹ́bi lé wọn lórí àtẹni tó ní kí wọ́n bóun fa ṣé àwọn ivc gbogbo wọn pátá òun náà fi kún nìyẹn ṣe pé irun ojú ti níbi ogun dé ó lọ fi kún ara wá sílà lòun náà ara àwọn tó ń fi irun kúrun nìyẹn irú àwọn tó ń fix irun ojú yẹn eyelashes tójú irun ogun kọjá nọ́mà yẹn abẹ́ ìbínú ọlọ́run yẹn wà irú obìnrin tó wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń ṣẹ́jú sí pé ah, báwo ni ọmọ wà á ah, báwo ni jẹ́ àríra kò fáyìn ìfọ́mọ̀ra ìbí àìfáyìn náà lójú ọlọ́mọ fi rún sójú kò fáyìn ni alimugọ yìí rọ́ọ̀tì lè kọ́lìkì lọ́à tí wọ́n ń yí ìṣẹ̀dá ọlọ́run ọba padà bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ń ṣe èjì mutafalijat àwọn tí wọ́n ń ṣe èjì ọlọ́run òfun léjì ṣùgbọ́n oníkan bá wọn rọ apọ́n ibẹ̀ ibi tí ìwọ̀n ò ti rẹ́rìn yóò ṣàrẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ tó kan yín mẹ́kà ẹ̀rí pé ní wọ́n bá ti mọ́kà dé bọ́rọ̀ ẹ̀rín ò ṣẹlẹ̀ wọ́n ó sáré ẹ̀rín kẹ́ lè rí góòlù tí wọ́n kàn wá láti mọ́kà ọlọ́run ó sàánà wá so látara bẹ́ẹ̀ iṣẹ́ tá à ń ṣe lásọ débẹ̀ téèyàn bá fẹ́ kọ́ṣẹ́ yẹn gbọ́dọ̀ wòye síṣẹ́ tó fẹ́ kọ́ torí pé ọlọ́run ní gbogbo tẹ́ ṣe níṣẹ́ pátá olùhún rí o èyí ò nìkan kọ́ gbogbo yaksibun kì ṣe àlàámẹ́lù nìkan kéèkẹ́sìbù ti ṣẹ́ nìkan àwọn ọ̀nà tó wọ́n ń gbà wọlé fún yín ó kó sínú àwọn ọ̀nà tí owó ń ṣe kí ni tí owó ń gbà wọlé ẹni tó ṣe pé ọ̀nà àràmù lówó ń gbà wọlé fún tó lóun fẹ́ máa yọ òun fẹ́ máa ṣe sọ́dákọ̀ lórí ẹ̀ kéèkọ́ wa ó fẹ́ ṣàfọ̀mẹ́ ọ̀nà àláàlì nu ṣùgbọ́n kò sọ́gbọ́n fẹ́ dá ó ṣeé ṣe bóyá ń gbà tó ra ọjà twenty naira ọlọ́ta two hundred naira pẹ̀lẹ́ pé ṣẹ̀rẹ́ Islam sọ pé èrè kan pọ̀ jù ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn bóyá lómi òórò láńjọ̀hún àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó nílá tó sára tí ẹ sì ṣe pé bóyá o kọjá pamọ́ tó fi wá wọ́n o tí wọ́n ń pè ní ẹ̀tìkáàrù ọ́dìn lédè èbó irú àwọn yẹn tó bá wá yọ owó ń bẹ̀ khudmin almuhali him kí lọ́lọ́run ọba sọ pé yóò ṣẹlẹ̀ sówó wọn tutọ̀ hírohùn yóò ṣàfọ̀mọ́ wọn wàtúzàkíhìm kùsìmìnì àmúwàálì sọ́dákọ̀tà tutọ̀ hírohùn wàtúzàkíhìm bí a fàṣọlí àlèhìm iná sọ́lá àtàkàzákà náà làhùn ọlọ́run bá lékè ọlá ní kí ànábì kó gbà nínú dúkìá àwọn mùsùlùmí gbà náà náà zakat lónìí kò sánàbí láyé mọ́ ṣùgbọ́n àwọn àrólé ànábì wà nílùú tàbá ti ní khilafa àwa mùsùlùmí náà gbọ́dọ̀ gbé ìtàmọ̀ síbi baitu zaka ọ̀yà agbèkalẹ̀ táàsì máa ṣètò ẹ̀ láàrin ara wa àwọn alùlẹ̀ hìlì wà lẹ́gbẹ̀dì kan ó mójútó àwọn tí wọ́n jẹ́ onímọ̀ láàrin wa àtàwọn tí wọ́n jẹ́ bí abẹnugan àbáwọn tí wọ́n nímọ̀ àbáwọn tí wọ́n lajú àbáwọn tí Ọlọ́run sáfọ̀rọ̀ yé wọ́n jọ tọkùlú láàrin wa àwọn ó gbogbo àwọn tó bẹ́ẹ̀ yọ zaka wọn mọ̀ yọ bẹ́ẹ̀ àwọn asnaf àwọn àwọn èèyàn tí a ní ayọ̀ zaka fún tọ́lọ́wọ́n bá sọ fún wa ní suratu tauba àwọn èèyàn ó wà wá wọn kiri wọn mọ̀ bá wa yọ zaka yẹn fún wọn tí wọ́n fún rẹ̀ bá sì dá wọn mọ̀ ó lè yọ náà kò lọ fún wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé Islam gangan ni ìjọba ni ó mọ̀ gbà bá ṣe ń sanwó orí ni wọ́n mọ̀ gbà aṣàlàyé èèyàn lẹ́kùnrẹ́rẹ́ ní tẹ̀fsìrì ọdún tó lọ àsìkọ́ra amẹ́ṣẹ́ yọ sàkà lẹ́kùnrẹ́rẹ́ náà ọlọ́run kó ṣàánú wa ní níwulẹ̀ sọ̀rọ̀ nípa èèyàn púpọ̀ naam nínú àwọn taari nínú àyà yẹn àwọn àǹfààní taari náà ni pé iṣẹ́ ọwọ́ akájẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run rí nínú rẹ̀ òun ni umumu ilmi wa ta'ala fi ní ọba ó rọ kíká gbogbo nǹkan kò sí tọ́lọ́wọ́n bá mọ̀ ṣẹ́kù torí pé ńgbà tọ́lọ́ ní ya'lamu sirrakum òun mọ̀ kọ̀kọ́ yín wọn ni yashmal kulla ahadin gbogbo èèyàn pátá ló kó sínú gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá náà ṣe sọ́nu suratu Taha pé innama ilahukum innama ilahukumullahu alladhi la ilaha illa hu wasi'a kulla shay'in ilma dájúdájú olúwa ọlọ́hun yín ni Allah ẹni tó ṣe pé kò sí ẹlòmíì tíjọsìn tọ́ sí ní tòdodo àyàfó nìkan wá sí a kúlà ṣe in ilima ẹ rí i pé nínú àyà pẹ̀bọ̀rẹ́ yẹn ni àyà tànàbí ní òun náà ni àyà tó tóbi jù ní Quran Ayatul Kursi ọlọ́wọ́ bá ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinnatun wala nawm lahu fi samawati wa ma fil ard من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم الله لا ọlọ́run bá ní ya'lamu ma bayna aydihim wa ma khalfahum gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ṣáájú kó tó ṣẹlẹ̀ nípa yín òun mà èyí tí ó ṣẹlẹ̀. gbogbo ohun tí ó sì ti ń sì ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́lọ́wọ́ òun mà èyí tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá sí ń mọ́ òun mà wala yuhituna bi shay'in min ilmi ẹnìkan ò lè rọ́ kí ká nǹkan kan nù mọ́ ẹ̀yẹ́n pé ò lè mọ nǹkan kan nù mọ́ tọ́lọ́hún illa bima sha àfi tó bá fi àmọ̀ ń nìkan ni àmọ̀ ọlọ́run ní òun rọ kíká gbogbo nǹkan ní mà so látara bẹ́ẹ̀ tá a bá ti mele àmọ̀ pé kò sí ní ta lè fi pamọ́ fọlọ́run ọlọ́run ṣàánú wa ẹ̀kọ́ wo làwọn aríkọ́ nu pé ọlọ́run mọ gbogbo nǹkan ẹ̀kọ́ tá a ríkọ́ bọ́ pọ̀ ń ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ yẹn tó ṣe pàtàkì fún wa òun ni tọ́lọ́run bá ti wá sọ nǹkan kan táwọn kan wá lọ ṣèwádìí lónìí bóyá ìwádìí ìjìnlẹ̀ ti sáyẹ́ǹsì ni àbí inú engineering àbí technology àbí ní humanities bóyá sociology àbí inú economics tí ìwádìí wọn èsì ìwádìí wọn wá ta ko nǹkan tọ́lọ́wọ́n bá sọ á ti mọ̀ pé àwọn aláìmọ̀ kan torí pé ọlọ́wọ́n ọba mọ̀ gbogbo nǹkan tán àwọn ni wọn ò mọ̀ wọn ò sì ní mọ̀ ìtọ́lọ̀ bá sì fẹ́ wọn mọ̀ wọn mọ̀ látara bẹ́ẹ̀ à ní wá torí tiwọn yẹn gbé tọ́lọ́wọ́n ọba jù sílẹ̀ èyí ń sì ṣe pàtàkì fún àwa ará ayé òde òní àpẹẹrẹ tí ń kọ́ mú wá òun náà ni ọmọ fífún lọ́yàn ní nǹkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn tí wọ́n bá ti bímọ ogójì ọdún sẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́yìn tí wọ́n bá ti bímọ wàhálà àkọ́kọ́ tí ó bá ọba ọlọ́mọ náà ni owó fúdù ọmọ àwọn fúdù bíi lactogen nani cowangate àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn máa jẹ ńgbà náà nínú tí àwọn obìnrin ilé tí wọ́n bá délé ọlọ́mọ tí wọ́n wá kí kódà táwọn obìnrin bá lo oúnjẹ inú agolo táwọn èso agolo nù wọ́n tó sórí kọ́ńbọ́ọ̀dù àti ilé lè mọ̀ pé àwọn ọkọ̀ àwọn lówó fúdù ẹ̀rí kan rọra ṣọ́ra ṣe o ká púpọ̀ ìntọ́fà tí wọ́n fi ṣe lé ni pé àwọn èèbó ní àwọn obìnrin ń lò lẹ́nu iṣẹ́ wọ́n sì wò ó pé ọmọ tí wọ́n ń tọ́ yìí ò ní jẹ́ káwọn ráàyè lò wọ́n síbi táwọn fẹ́ lò wọ́n sí ṣùgbọ́n wọ́n lọ kó àwọn onímọ̀ ẹni mo fi ṣàlàyé gbogbo ẹ̀yin tẹ́ wà ní humanities ẹ ṣọ́ra yín àwọn tó wà ní science ọ̀rọ̀ tí wọ́n dáa ju ti yín lọ torí pé tẹ́ bá wo ilé ayé àwọn tí wọ́n máa ń tètè gba Islam ní yárayára òun làwọn tó natural scientist nítorí jẹ́ muhammad sọ pé natural scientist ní gbẹ̀yìn ẹlẹ́kọ̀ọ́sì ìdí yóò ti ga òkè ní ti ní science ẹ̀ ti àwọn scientist náà làwa wà behavioral scientist ẹ ẹgbẹ́ kan à ń sọ̀rọ̀ àwọn natural scientist àwọn ní ọmọ tètè gbọ́ lọ́n gbọ́ àtàwọn technologist torí pé àwọn gbá kan bọ̀ kan nú ọ̀rọ̀ wọn máa straight ni tí wọ́n bá fẹ́ ṣe experiment ní omi ni ṣùgbọ́n yìí onífilọ́sọ́fì lẹ́wọ̀ àmọ́ béèrè pé is it really? is it white wọ́n ti rí pé white ni o question jáde nu wọ́n á bẹ̀rẹ̀ are you sure it's white question tó tẹ̀ síwájú nìyẹn wọ́n lè wá ṣèwé ìdí ọgbọ̀n lórí ọ̀rọ̀ pé ṣe kìíní funfun tí gbogbo àsì ti rí pé funfun ni. so látara bẹ́ẹ̀ àwọn oní humanities wọ́n lọ kó àwọn kan dìde nu wọn pé kí wọ́n ṣèwádìí lórí ọgbọ́n wo làwọn ó dá táwọn obìnrin ó fi di irinṣẹ́ táwọn ó máa lò táwọn olówó ó fi máa rí wọn lò dáadáa tí wọ́n fi máa pawó sí wọn lápò ìyẹn làwọn entrepreneurs people who have the means of production in their control. wọ́n wá gbé ẹ̀ mọ ẹ̀ mọ gbárí tí wọ́n wá gbé jáde àwọn researchers wọ́n ní obìnrin kó fifty five percent population lé ayé tabako kání ìdá ọgọ́rùn-ún ọmọ èèyàn tí ń gbé lórílẹ̀ obìnrin kó ìdá márùndínní ọgọ́ta ń bẹ̀ ìyẹn ni àádọ́ta àti márùn wọ́n ní kí ìdá àádọ́ta márùndínlọ́gọ́ta gbogbo wọn wá fiṣẹ́ lẹ̀ wọn ò ṣiṣẹ́ wọ́n ní it is economic loss pé ẹ wo ètò ẹ wo ọrọ̀ ajé ńláńlá tó sọnù látara páwọn yìí ò ṣiṣẹ́ látara bẹ́ẹ̀ wọ́n fi ṣe theoretical background fún táwọn fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n á ní problem wọ́n ní ṣòro kí ni ṣòro yẹn pé àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n lóyún ọ̀pọ̀lọpọ̀ àwọn ó tún gba maternity leave tí wọ́n bá ti wá gba maternity leave tán wọ́n fọmọ lọ́yàn wọ́n ní òkè ní táwọn ó ni pé ẹ wá alternative fún ọyàn wọ́n tún lọ kó àwọn biologist àtàwọn natural scientist wọ́n lọ wo ẹ lọ ṣe research kí ni content omi ọyàn kí ló wà nú ẹ̀ wọ́n ní omi ọyàn kí ló wà ń bẹ̀ ẹ̀ omi wà ń bẹ̀ wọ́n ní omi ló tiẹ̀ pọ̀ jù nú omi ọyàn water is more about seventy percent of ọyàn is omi so therefore téèyàn bá ti rí omi ó ti kọ́ yanjú problem kí ló tún wà ń bẹ̀ kíní kan wọ́n sá bẹ̀rẹ̀ sí ká wọ́n ní ẹ lọ manufacture kíní ẹ kó sínú fúdù torí náà bámu ò bá jẹ fúdù mú ọyàn tó bá ti mú eléyìí bí ọyàn náà ni káwọn obìnrin ó lè tètè mọ wá iṣẹ́ wọ́n bá ti bímọ láàrin ọ̀sẹ̀ méjì wọ́n padà ẹnu iṣẹ́ wọn bí wọ́n ṣe wá lò lọ́nu nígbà tọ́lọ́run ó mú wọn làwọn fúnra wọn wá rí pé àwọn ọmọ tí wọ́n ń fi fúdù tọ́ ìmọ̀ ń yẹ hàn náà ìwà ẹ̀hàn náà tàwọn ilé ìfẹ́ pọ̀ ju àwọn tí ó mọ̀ mú láyé ìjọhùn wọ́n tún wá rí pé àwọn ọmọ wọn yìí ò já fáfá ìyẹn ni pé wọn káyé wọn ò fẹ́ mú bérebére bí àwọn ọmọ tó mu ọyàn bí wọ́n ṣe wá rí wọ́n tún wá rí pé àwọn ọmọ yẹn wọn ò tún wọn ò tún já barapá bí àwọn ọmọ tó mu ọyàn mi fẹ́ lo bí àbọ̀ ọmọ náà nítorí àwọn kan nù wáyé náà ò mú ká máa pa àbọ̀ lójókòó. <laughs> látara bẹ́ẹ̀. وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده نعم آية طبعا كاين ọlọ́ọ̀bá alékiọlá ń sọ fún wa pàápàá ń ṣùgbọ́n ká mú ń kó pé mo fẹ́ fọmọ lọ́yàn pé two years ni haulain kamilain ọdún méjì ní gbáko káléèyàn fẹ́ fọmọ lọ́yàn pé ó pé ní òkè pọ́lọ̀ ní ẹ fọmọ lọ́yàn fọdún méjì o ṣùgbọ́n ẹni pé òun fẹ́ ṣòṣùwọ̀n ẹ̀ kó pé ọdún méjì ni ṣùgbọ́n ẹ jẹ́ ní tètè ṣe analysis tí mò ń bá bọ̀. Suratul Luqman nìyẹn ọlọ́run ní a sì sàsọtẹ́lẹ̀ a pa ọmọ ènìyàn láṣẹ nípa àwọn òbí ẹ̀ méjèèjì kó máa ṣe dáadáa sí wọn pàápàá jùlọ ìyá rẹ̀ tó lóyún ẹ̀ ìnira lórí ìnira ni àárẹ̀ lórí àárẹ̀ ni tí obìnrin bá ti lóyún àìsàn kan ló ti kọlù un. wà á fi sọ́ọ̀lù ọlọ́run ni ó fún lọ́yàn fún ọdún méjì ìyẹn pé fún ẹni tó fẹ́ pé ọyàn fífún yẹn ọ̀rọ̀ tí mo wá ń sọ lọ wọ́n tún wá rí pé àìsàn kọ̀ọ̀kan ń ṣe wọ́n àwọn àjọ elétò ìlera àgbáyé táwọn ń pè ní World Health Organization wọ́n wá ní ọ̀rọ̀ fúdù yìí ẹja stop well àkọ́kọ́ tí wọ́n ṣe ni pé wọ́n ní wọ́n create àwọn hospital kan wọ́n pè ní child friendly hospital àwọn hospital tó fẹ́ràn ọmọdé tẹ́lá ti dé hospital yẹn wọ́n ya obìnrin kan tí ń fọmọ lọ́yàn sí bó tilẹ̀ pé èèyàn náà ò bá ṣe rí àmú kò ní ìdíkẹ́ ẹ̀ṣẹ̀ fa ọyàn obìnrin síta ká tó mọ̀ pé wọ́n fọmọ lọ́yàn bẹ́ẹ̀ wọ́n ya òwẹ̀ kódà àwọn máa gbé fọ́tò gangan tí èsì àwòrán ti ń fọwọ́ yà wọ́n gbé sẹ́nu pé child friendly hospital nígbà náà táwọn obìnrin bá ti gbé fídà lọ sí ọsibítù àwọn nọ́ọ̀sì ò àmọ́ jàgbà lọ́wọ́ wọn mọ̀ sọ́nù àwọn ni wọ́n sì sọ pé ó dáa tẹ́lẹ̀ o ọlọ́run sì ti sọ pé ò dáa tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní táwọn oní research and scientist ti sọ báyìí fúdù kan ti ẹ̀ jáde ńgbà kan ti ń pè ń bàbínà ó máa ní òórùn bí ọ̀gẹ̀dẹ̀ nínú báyìí àwọn èèyàn rọ́ọ̀ṣì ẹ̀ ká ilé ah, ìtún dánú fúdù gbogbo ẹ̀ pátá ni world health organization rọ́dù ṣùgbọ́n jọ lọ́n táwọn àfáà bá ṣe wá sí àwọn èèyàn ní ẹ lọ jókòó ẹgbẹ́ kan àwọn scientist ti find out pé kò ní meaning naam wàlà ń tẹ jìdá lisunnati la itabidila ntọ́lọ́wọ́ bá sọ nìyẹn wà á kí mu wájì aka suratu rúùmù kọ́ yẹn wà á kí mu wájì aka lè díìnì kíni díìnì la eh, fitrata Allah ilẹ̀dì fatara nasa àléhà la tabdila li khalqi Allah walakinna aksaro nasi la ya'lamun ẹjá fi yún lẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ èèyàn ni àkọ́kọ́ táàmù wa nípa ìntọ́lọ̀ ń bá sọ táwọn ọmọ èèyàn bá ní òrí bẹ́ẹ̀ ká má tẹ̀lé táwọn èèyàn sọ tọ́lọ̀ ní á tẹ̀lé èèyàn wọ́n fìdí wọ́n fìdí rẹ̀ mí bẹ́ẹ̀ wọ́n tún wá òkè aláwọn sì nídìí àwọn obìnrin bí ṣe wọ́n ní kí láwọn máa ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn wọ́n ní òkè ẹ kírètì crèche yẹn pé níbi iṣẹ́ ẹ wábì kan tí wọ́n mọ̀ kọ́ ọmọ sí táwọn obìnrin yẹn ó lọ́ mọ fọ́mọ lọ́yàn bẹ́ẹ̀ torí wọ́n tún ti ṣe tọyàn nù flask wọ́n tún rí pé kò wọ́ọ̀kì temperature yẹn ò bá mú wọ́n ní òkè ẹ kó wọn bẹ́ẹ̀ àwọn obìnrin yẹn kí wọ́n lọ mọ fáwọn ọmọ yẹn lọ́yàn ń bẹ̀ lóòrèkóòrè ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè kan àwọn wò pé ọ̀rọ̀ yẹn ò correct àwọn ọmọ kódà ọkùnrin tó wá lóun fẹ́ gba líìfù níbi iṣẹ́ torí pé òun fẹ́ tọ́jú ọmọ pẹ̀lú ìyàwó òun ó tún fún bíi Sweden wọ́n ó fún ọ ní ọlídé odidi ọdún kan kó fẹ́ lọ jókòó tí ìyàwó ẹ̀ tọ́jú ọmọ wọ́n ó fún ọ wọ́n tún wá máa san wọ́n á san seventy percent of your salary wọ́n tún san fún yàn. bàbá <laughs> so research irọ́ tẹ̀ ń ṣe ẹlẹ́ẹ̀kejì màá má pẹ̀rẹ̀ kejì wá kódà àwọn tún máa gbé àwọn àfáà dìde o tí ó tún máa sọ ohun tí wọ́n sọ yẹn pé bó ti rí nìyẹn o wọ́n wá àwọn àfáà káàkiri láwọn orílẹ̀-èdè tí àwọn èbó ti tọwọ́ bọpọlọ wọn bíi Egypt bíi Morocco bí Algeria bí Lebanon àwọn àfáà pọ̀ mẹ́ẹ̀ táwọn èbó ti tọ́ ọpọlọ wọn wọ́n máa ka Kùránì bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ àti wọ́n ṣe tíra jáde mo ka tíra kan lórí tahajud lórí tahajud stafurla tahajud kìí ṣe tahajud o ò ní pé ká fètò sọmọ bíbí àwọn àfáà tẹ bá rí àwọn àyà àdìsí wọn kó wá pé ní tèbó sọ gan ló bá mu bẹ́ẹ̀ sì ni kò correct now ẹlẹ́ẹ̀kejì tí màá mú wá nítorí àsìkò nínú táwọn èbó ní ọ̀dà tí gbogbo wa ti fẹ́ gbà lásìkò yìí òun ni ká dábẹ́ fóbìnrin ó ti fẹ́ di afẹnukò láàrin gbogbo àwa mùsùlùmí gan yàtọ̀ sáwọn àfáànú wa wípé kò dáa kéèyàn máa dábẹ́ fóbìnrin kò dáa kéèyàn pé wọ́n ní èèyàn lè mọ̀ dákọ́ o kò dáa ni wọ́n sọ. So àwọn medical doctor nu wa tí wọ́n jẹ́ muslim àwọn náà ó tún wá máa ṣe lecture lórí ẹ̀ wọ́n wà máa sọ aburú tó wà ń bẹ̀ ni eré tó wà ń àwọn tí wọ́n á jẹ́ àfáà ti iléèwé jẹ̀mọ́ àwọn àfáà méjì ló wà àwọn àfáà school àtàwọn àfáà lèkè ó àwọn àfáà school àwọn tí wọ́n wà university ti ń lecture islamic study yẹn àwọn àfáà school nìyẹn àwọn àfáà lèkè ó làwọn tí ò sí university tí ò gbowó ìjọba táwọn ìjókòó tí wọ́n ń kọ́ àwọn ọmọ ń àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà school yẹn ṣe ń pé rìsáàjì tí wọ́n máa kọjá anú tíà wọ́n máa kàwé àwọn mustashirikun àwọn orientalist àwọn tó ti lọ́nu wọn àtàwọn tòde òní gbogbo ẹ̀ wọ́n wàá kà orí ẹlòmíì wàá dàrú nu wọn pàápàá yìí tí ò bá ní aslu tí ò bá nípìlẹ̀ dáadáa nu sharia tí ò mọ àwọn usul àtàwọn kawaid he has no basis basic teachings of Islamic creed he doesn't have the basic principle of the sharia creed àwọn àwọn fundamentals àtàwọn basic principles tó ní í ṣe pẹ̀lú ṣẹ̀rí àtẹ̀yìn bá ní tí bá ń kàwé àwọn mustachirikun ìyẹn làwọn táwọn pè ní orientalist èyí ó sọnù pátápátá kúrò lójú ọ̀nà táwa torí wọ́n mọ kéwú pọ̀ mọ́sàlá tábàwọ̀ munjid tí a ti ń tún méde lárúbáwá sí lárúbáwá àwọn catholic ni wọ́n ṣe ẹ sì rí gbogbo ọmọ tó lọ lé kí ó ní ìsìn ń ṣe sanawi ń ṣe èyí ó lọ ra munjidu téèyàn mọ̀ fi tún méde àbẹ́yìn níra àwọn tó sì ṣe catholic ni wọ́n sì ju fáírọ́ọ̀sì sí nínú àwọn fáírọ́ọ̀sì tí wọ́n jù sí ni àwọn tùlàkọ́ tí wọ́n bá wo inú mújìrì pé kí ni jẹ́ tùlàkọ́ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ń pàṣẹ islam nígbà ayé ànábì ni wọ́n tùlàkọ́ ǹjẹ́ ó bá mu ẹ̀yin tẹ́ gbédè gan tí wọ́n bá ní tọ́lakọ̀ kí ni túmọ̀ ẹ̀ ó túlẹ̀ nínú àwọn tùlàkọ́ tọ́lík ẹni tá a túlẹ̀ tùlàkọ́ àwọn tá a túlẹ̀ nígbà tí fatihu maka tó ṣẹlẹ̀ tánàbí padà wọ maka tí gbogbo àwọn èèyàn ń sá kíjokíjo tí wọ́n wá dúró wájú ànábì tí wọ́n ti wò pé ikú lọ́rọ̀ àwọn já sí ànábì ní antum tulakọ́ atú gbogbo yín lẹ̀ nínú múnjínì wọ́n ní àwọn tá a jẹ nípa pé kí wọ́n ṣe islam ṣe àgbẹ̀tẹ̀ bá ń ṣe research ní wọ́n bá ní wọ́n jẹ́ èèyàn páláyà ànábì ṣe islam tó rí mbẹ́ ṣe pé yóò tún nóòtì ẹ̀ lẹ̀ according to dictionary the tulakọ́ is kìnnìkankankan nígbà tí ò ní asùlù bẹ́ẹ̀ sì ni kí mú júdù tó dé àwọn dictionary táwọn àfá ìsìláàmù gangan ṣe ó pọ̀ ńlẹ̀ ọlọ́run ṣàánú wa látara bẹ́ẹ̀ àfá ń sọ̀rọ̀ wújẹ́wújẹ́ kan sí lẹ́ẹ̀kan first professor lọ́dọ̀ gan larabiki lọ́dọ̀ yín school yín christian ni hod yín wọ́n pọ̀ even nàìjíríà gan larabiki professor isaac ogunbiyi isaac ni wọ́n pe rẹ̀ ní àfáwà sheikh ustaz Luqman Idris Shekoni hafizahullah ó ṣàlàyé nípa tá à ń pè ní islamization of knowledge pé even arabic language gan ó need islamization bí ẹ̀ mọ́ rò pé bóyá mùsùlùmí lónìí torí pé àwọn kan míì tí wọ́n ti wá síbẹ̀ wọ́n ti bá wa sọ èdè di nǹkan míì ọlọ́run ó ṣàánú wa so látara bẹ́ẹ̀ ní tá à ń ṣàlàyé mẹ́jà àgbàgbé òun náà ni àǹfààní tí ń bẹ nínú pé ọlọ́run ọba nímọ̀ nípa gbogbo nǹkan wípé tọ́lọ́run bá ti sọ̀rọ̀ tánàbí sọ̀rọ̀ tí ìwádìí tàwọn èrò ilé ayé bóyá scientist ni àbí àwọn behavioral scientist tàbá pure art tí wọ́n bá gbé ìwádìí èsì tí wọ́n jáde tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run ká mọ̀ lo tí wọ́n tọ́lọ́run ní á òun ni wọ́n sọ̀rọ̀ ní tí wọ́n pè ní female circumcision tá à ń pè ní al nínú sharia Islam khifad ìtumọ̀ rẹ̀ ní ká rẹ̀ nǹkan lẹ̀ kọ́fà dọ̀kọ́hún bẹ́ẹ̀ ni kéyìn rẹ̀ nǹkan lẹ̀ ìyẹn ni pé abẹ́ obìnrin tá a bá fẹ́ dá wọ́n rọra rẹ̀ lẹ̀ wọ́n rẹ̀ ìdọ̀ wọ́n rọra rẹ̀ lẹ̀ ṣùgbọ́n nígbà táwọn ilé ìbò gbé jáde wọ́n ní female genital mutilation ṣe àpé yóò tẹ̀yàn bá gbọ́ létí èèyàn kórìí rẹ̀ kí no no no don't circumcise my child I don't want to, you to mutilate the genital of my child wọ́n lọ lòyìnbó kan tí ó kó yàn ríra female genital mutilation wọ́n ní bí ṣíṣe abẹ́ obìnrin báṣubàṣu àbí ṣíṣe abẹ́ obìnrin níṣekúṣe ọ̀ bíbu abẹ́ obìnrin ní bùkúbù ẹ wá wo tí Islam sọ nígbà ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin kan wà tí máa dábẹ́ fáwọn obìnrin anabi ní ìfádì wàlá tanhiki sallallahu alayhi wa sallam ó sọ yìí o ànábì ní ìwọ obìnrin tó máa dábẹ́ fáwọn obìnrin tó bá fẹ́ ṣe ìfádì rẹ̀ sílẹ̀ ni o látọ̀ni híkì mọ́hu tán ti gbòǹgbò ti gbòǹgbò ṣẹ́rí pé ti kọ mẹ́tọ̀dù táàfi ṣe ǹjọ́ bá mutilation táwọn ń sọ mu kò bá mu so àwa mùsùlùmí female circumcision làwa ń ṣe àwa ò ṣe female genital mutilation ṣùgbọ́n nígbà tí wọ́n dé house of assembly wọ́n kàn kó gbogbo ẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ uninformed muslims ní house of assembly àtàwọn medical doctor náà gbogbo wọn kódà mo rò pé wọ́n ṣe lecture kan lẹ́nu jọ́mọ́ bí bí last year mo ka paper náà mo conclusion wọn náà nu bí ẹnu sẹ̀ríà Islam kò rí bẹ́ẹ̀ jẹ́ kí n sọ fún ẹ imam sha imam àwọn imam náà imamu mẹ́rẹ̀ẹ̀rin àwọn mẹ́ta ló sọ pọ́nrán èèyàn ni imam Shafi nìkan ló sọ wípé ẹ̀rí tóun rí sọ wípé ọ̀ràn èèyàn ni ṣùgbọ́n kò lámọ́lẹ̀ pọ́nrán èèyàn ni ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù imam Ahmed imam abu Anifa, imam malik kọlu bi wùjú bí wọn lọ́rọ̀ àyàn ní ká dábẹ́ imam ṣàfi ní ẹ̀rí tó wá lórí ọ̀rọ̀ dídábẹ́ fóbìn ju wa níwèé pọ̀rọ̀ àyàn ni olófà tí sheikh al-albani rahimahullah rahmatan wasi'a nínú tamamul minna fi ta'liki ala fiqhi sunna níbi tí wọ́n padà conclude sí ni pé ọ̀ràn èèyàn ní dábẹ́ fóbìnrin nínú ṣẹ̀ríà islam wọ́n á kó àwọn ẹ̀rí wá wọ́n kó àwọn ibn qayyim rahimahullah rahmatan wasi'a wọ́n kó wá lórí ẹ̀yìn tó bá ráàyè ó lè torí ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim lónìí tábàtúmọ̀ ìbọn obìnrin àmọ̀sáfún torí pé àwọn medical doctor sọ pé tóbìnrin bá fẹ́ bímọ tí wọ́n bá dábẹ́ fún yóò ìnira ní máa ń jẹ́ fún wọn mo ní ìrọ́lẹ̀ ń pa kí ni àlùwáàkì àlùwáàkì yúṣìdú lè kídìdí kàláàmì in tí ń ṣẹlẹ̀ ó jú wa níwèé ó sọ fún wa pé irọ́ lọ́rọ̀ wọn gbogbo àwọn ìyá tó wa wọ́n dábẹ́ fún wọn kódà àwọn ìyá wa mi ọ̀nà oko ni wọ́n ti bímọ ọ̀nà oko wọ́n rugi lórí wọ́n bọ̀ báyìí ni ọmọ òjáde ń di wọn pọ́rọ́ òun ló bí abíọ́nà ẹ́ ẹlòmíì ń ṣe ẹ̀yìn lọ́wọ́ ọmọ ajáde ń di ẹ̀ gbogbo ọ̀nà dábẹ́ fún ó dàbí ìgbà kan tí wọ́n ní àwọn ọmọ tí ò bá ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o wọn o torí pé wọn ò o wàlá àwọn ọmọ bíi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ a máa rọ̀ wọ́n lọ́rùn ju àwọn tó ti dàgbà gbogbo obìnrin tó bá ti lé níbi thirty years kó tó lọ lé ọkọ kó tó lóyún bímọ ẹ rí i pé yóò ní lára ńgbò bá bímọ yẹn ni àwọn ọmọ bíi ọmọ fún wọn gígan ìmí ò ti bímọ tánú lé yóò tún wá dé mọ́nú páálí yóò tún máa rìn kí mi oyún ó ti pé oṣù méje nú tó pé fi fún kò ní látara àwọn èèbó sì ní èmi kà mo ṣe rìsáàjì kan gbà kan lórí nursing and expectant mother in the United States of America wọ́n ní ní US pé hardly. bóyá lèèyàn fẹ́ lè rí ẹni tí yàtọ̀ sáwọn oníradàradà o ọmọ tí ó lé lọ́gbọ̀n ọdún tí ò ti ní mọ lọ́mọ ọmọ it is uncommon ní Amẹ́ríkà kọ́mọ ó péyàn ó pé forty years kọ́mọ rẹ̀ ó tún ti mọ̀mọ́ bímọ mi torí gbogbo wọn àṣẹ tínéjà ni wọ́n ti bímọ lẹ́nu john mo tún kà lẹ́nu lọ́lọ́ pé ọmọ ti di tí wọ́n fi ń ṣèyànràn láwọn ilé ẹ̀kọ́ girama l'Amẹ́ríkà pé ẹni tí ò bá gbọ́ ọmọ tiẹ̀ dá ní ojú ń tì ìgbà níbí ní ìsìn ọ̀tọ̀ nínú kíláàsì ní ọlọ́run kódà nígbà ayé ìjọba Clinton Clinton sọ pé gbogbo ọmọ tó lóyún kí wọ́n lé wọn skul tí ò bá lè kóòpù kí wọ́n kírètì school. míì fún wọn táwọn aboyún yóò máa lọ wọn gbọ́dọ̀ kó skul ṣùgbọ́n níbi ọ̀tọ̀ ní táàmà sọ ẹlòmíì ma rẹ̀ bá fẹ́ wọ yunifásitì ó wà lọ́ndẹ̀ ẹnìkan ló ń fẹ́ fẹ́ ẹni ẹjẹ́ kẹ́kọ̀ọ́ tán o ẹ̀kọ́ wo ló ń kọ́ tán tọ́mọ bá tán kò ní rọ́kọ ẹ wà lẹ́ ń gbé ẹ bá ní ká wá kí ni àyà sùrọ̀tù tọ́ láyì wọ́n àlìgẹ́tà àlẹ́gà màá bàtà Ali marriage islam fọ́ sí o kéèyàn tètè lọ́lé ọkọ òní ọmọ bímọ o kò ní kó má kàwé wà láì bọ́ ọmọ bá lọ́lé ọkọ ọlọ́mọ sixteen years nígbà tí ìbá ipò ọmọ tààtì ẹ̀rì pọ̀ ọmọ ti kúnlẹ̀ at thirty sẹ́yìn ò lè bẹ̀rẹ̀ first degree ni ṣèbọ́dún mẹ́rin náà ní ẹ̀ka thirty four tún ti jáde kódà yóò gba phd mo ní practical example kan tí mi ní dákọ ó tún ti gba phd ó sì bímọ méjì àbí mẹ́ta ní yunifásitì kó tó graduate two one ló tún ní mo ti ẹ̀rí kan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ẹgbẹ́ rẹ̀ ń dára wọn láàmú kí project òun tún ti gbọ́ ọmọ kan ń pọ̀n kí ó sì tún bá wọn ṣe project yóò tún jọ graduate láìláà so ẹ̀yin bàbá ومن يعص الله suratul azab nìyẹn ọlọ́wọ́ bá ní ma kana lil mu'mini wala mu'mina kò tọ́ sọ nígbàgbọ́ òdodo lọ́kùnrin kan ni àbí lóbìnrin tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ bá ti sọ pé bọ́rọ̀ ti ní rèé kí wọ́n tún wá ní ròrí míì tó takò tọ́lọ kí wọ́n tún wá ní nǹkan míì táwọn ṣàlẹ́sà tàbí tí wọ́n yàn láàyò yàtọ̀ sí ìtọ́lọ́wọ́n bá ti gbé kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá yapa ọlọ́run àtòjíṣẹ́ dọ́là lámọ́bí ó ń tọ́ ti sọnù kúrò lójú ọ̀nà ní àánú tó fojú hàn tí ọ̀pá mọ́ ẹ má gbàgbé ní tá a bá débẹ̀ ní pé wàyà alámùsí rọ̀kún wájà rọ̀kún ọlọ́run bá nímọ̀ nípa àkọ́kọ́ yín àti gbangba yín ó túmọ̀ sí gbogbo ohun tí pamọ́ nù wa pátá kò sí ìtọ́lọ́run ò mọ̀ rìsáàcì kí rìsáàcì tẹ́ ẹ bá gbé jáde tó takotọ́ ọlọ́run ẹ gbà sọnù ẹ sọ fún tọ̀hún kó padà sí lab kó padà síbi tí ti ń ṣe research yóò rí pé tọ́lọ́run ọba ló bá mú ọlọ́run ó ṣàánú wa nam wàmẹ́ta tí himin ayati min ayati rabbihim. wàmẹ́ta ọlọ́ọ̀ni wà máa ta tí ihim kò ní dé wá bá wọn mina ayatin àmì kan látọ̀dọ̀ ọlọ́run mina ayati rọ̀bí nínú àmì olúwa wọn illa kanu àní àmọ́ ọ̀rìndín àfipá àwọn èèyàn tún ṣẹ́rí kó ń bẹ́ àwọn kẹfìrí àwọn àǹfààní pẹ́pẹ́pẹ́ pàápàá fáwọn àtàjẹ akẹ́kọ̀ọ́ wọn ni sheikh wa sọ́lẹ̀ ó ní máa ta tí ihim min ó ní min tó wà ń bí záìdá ìrọ̀bàn wà lẹ́ìsà ti záìdá máàna ó ní mí eléyìí záìdá ni nínú ìrọ̀b ṣùgbọ́n ó ní túmọ̀ lè ánàlá àmáàna wà húwa tàukídù náfìyè torí ìtumọ̀ mí tọ́lọ̀wọ̀n bá lòun bí tàukídù lè náfìyè ni fa iná a tuhawilu náfìyà lẹ́dí yàtẹ́mìlì lùmúmọ̀ wà lùkùsùsọ ìlà káwọn ilẹ̀ lùmúmi fakọ̀tì fàíyà tó hawil jùmlá talimanfíyà ìlànà sinfili umumi mithlula náà fi àlèlè jíns fa iná ànásùn fili umum fa kaifa nu'ribuha ìdá kulna min záìdá ìrọ̀bà ẹjọ́ ìtumọ̀ rẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ wọ́n ní gbà tọ́lọ́ ní máa táàtì min ayatin ẹ̀rì pé nínú àmì wọ́n ní mí kò túmọ̀ nínú àmì kìí ṣe nínú ó jẹ́ arafi kan tó lé particle kan tó jẹ́ pé from ló túmọ̀ sí ṣùgbọ́n kìí ṣe from ní túmọ̀ rẹ̀. ìrọ́bù ẹ̀ yóò wá máa jẹ́ pé aya ti yẹn fa ìlú tààtì ma tààtì min aya ti so aya yẹn yóò wá máa jẹ́ fa ìlú wakọ̀dì arafna anali fa ìlú marfu bidommatin lakin adoma una muqaddara ala akhiri i man amin zuhuri ya ishtigalu li mahali bi harakati harfi jari li zaid ẹjọ́ má bínú ọ̀hún ṣe lé nítorí àwọn akẹ́kọ̀ọ́ èdè lárúbá tí wọ́n jẹ́ student láàrin wa ń bí làfin sọ̀yìn min yẹn tí wọ́n pé min harfu jarri ni àbí ismu majirur tó tẹ̀lé kí ni yóò fún yóò fún ní jarru kásírọ̀ tó bá jẹ́ zọ irọ̀ wọ́n ní àyà ń bí sọ pé fáìl kí ni wọ́n ń pè ní fáìl nínú èdè ìbò òun ni subject àyà tó wà ń bí àmì tọ́lọ́wọ́n bá ń sọ ń bí àwọn àmì ọlọ́run ó jẹ́ subject ìyẹn ni ṣé olùwà lẹ́ ń pè Yorùbá olùwà ó subject subject nínú èdè lárúbáwá ni marufu dómà ló máa ń gbà ṣùgbọ́n lè lọ gba kásírọ̀ wọ́n ní kí ló fà á wọ́n ní ó gba kásírọ̀ lè ishtigal lè mahal nítorí pé ààyè tó ti yẹ kó gba dómà yẹn ààyè yẹn kó àìrójú that place is busy bí harokoti harfi jar reside torí arafi tí wọ́n pè ní preposition tó wà ṣáájú ẹ̀ genitive lédè òyìnbó nínú lédè lárúbáwá tí genitive tó bá ṣáájú ìyẹn tí tí tí preposition bá ṣáájú noun yóò fún noun yẹn ní kásrọ̀ so kásrọ̀ tó gbọ́dọ̀ fún yẹn ló jáde ń bì ní ti dandan ṣùgbọ́n o àní tu wípé ó jẹ́ màjìrúrù ń bì á lọ sọ wípé kí ni o marfu so òun ni fáìlì ìyẹn pé àmì kan ò ní dé ṣùgbọ́n mí nìyẹn tùfídù taukid yẹn pé ọlọ́run ọba ń fẹ́ ẹnfàsáìsì ọ̀rọ̀ yẹn ó fẹ́ kàn pa pé má ta ti min aya tí ń èyí yòówù. ní kò ní wá bá wọn nínú àmì kan nínú àwọn àmì ọlọ́run. àyàfi káwọn àwọn kí wọ́n sá fún kí wọ́n tún kí wọ́n mọ̀rìdùn kí wọ́n ṣẹ́rí kúrò níbi àmì náà wọn ò ní tẹ̀lé nǹkan náà àwọn àmì ọlọ́run ọba sì ní azza wa jalla tankosimu ila kismeni àmì ọlọ́run ọba àwọn àfa àwọn ní méjì ló pín sí alákọ̀ọ́kọ́ òun ni ayatollah ilkauniya wa ayatollah ashariya àwọn àmì ọlọ́run ọba èyí tá a lè fojú rí nínú àwọn àmì ọlọ́run ọba tá a lè fojú rí ní sánmà ó ní oòrùn ó ń lo ṣùpá ó ń lo kè ó làwọn igi ó làwọn ẹranko ó làwọn gangan fúnra wa à ń sọ̀rọ̀ báyìí kí ló jẹ́ àmọ́ sọ̀rọ̀ à ń rìn akàndó nípa fẹ́ gbẹ́sẹ̀ kí ló jẹ́ kẹsẹ̀ ó ṣe é gbé nígbà míì ẹlòmíì ò fẹ́ gbé ẹsẹ̀ kò ní rí gbé ní wọ́n bá dé hospital wọ́n ṣe gbogbo test ilé ayé wọn ni wọn ò rí nǹkan kan tó rọ́ǹgì lára ẹ̀ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbá ni kaifa jitu kaifa absortu wala to adiri bí n ṣe ń lọ bí n ṣe ń bọ̀ ìmọ̀ mo kàn lajú mi mo ríran ni mọ́ ibo lọ̀rọ̀ mi ti bẹ̀rẹ̀ onímí ni àyínà. àyínà mi ni àyínà yàgò tó yẹ dáì thumma ila àyínà yàǹtì ha amílẹ̀ fanáhì ìlàlẹ̀ hujú amílẹ̀ hujú di ìlàlẹ̀ fanáhì. أراضياها تروك عيني فلست هذري قنياديا نحن بنو الأرض قد علمنا بها نحن بني سماه intervelo mẹ́ẹ̀ ni mo ti sọ yẹn torí àsìkò bàbá tún mú àyà kan àwọn àyà bá ń orin ṣùgbọ́n sọ ni pé ọlọ́run ọba àmì ẹ̀ pọ̀ lọ́dọ̀ wa lára wa tá a lè rí kí ló fà á tó ń tọ̀ wọn ò lè gbẹ́sẹ̀ kí ló fà á táwọn tí wọ́n ń gbẹ́sẹ̀ lè gbẹ́sẹ̀ wọ́n sì ṣe gbogbo tẹ́sì wọn ò ní rí a lọ́sípítù gbà mí o wọ́n ṣe gbogbo tẹ́sì fún yẹn wọn ò sì ní rí tí ń ṣe mọ̀ sábàb bẹ́ẹ̀ ṣe rúkìá náà ẹ̀ ní rí nǹkan kan ìtàsọ̀ náà ni wípé kóńtọ̀n kó gbára lọ́lọ́n kó máa bẹ̀ ó ní àìsàn jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer ó lè wọ́n lọ sí France wọ́n á sọ fún un pé kò ju oṣù bíi mẹ́ta tó kù tóun ó lò láyé tí n bá gbàgbé ó lè wọ́n á sọ fọ́kọ òun gbà táwọn padà bọ̀ láti France wípé kókú jẹ́ kóun ó lọ ṣe wúmúra gbà tí ò ju oṣù mẹ́ta lọ kóun kú fi sin lọ́hùn oníbòun ṣe lọ sí wúmúra nìyẹn tóun lọ haram omi zamzam òun mú lòun fi ń wẹ̀ lòun fi ń gbogbo nǹkan ṣùgbọ́n òun ọ̀rá pẹ̀rẹ̀ pé àìsàn ń ṣe oṣù mẹ́ta pé òun ò kú a òun bá padà sí France ẹ bá òun tún ṣàyẹ̀wò ara òun yìí wọ́n ní kò sí kankan lára ẹ mọ́ kí ló fà á eléyìí ṣe wọn tí tó ṣẹlẹ̀ o sọ ni zamzam kí anabi sọ lima omi zamzam in tá a bá ti mú fún náà ni ó ṣiṣẹ́ fún bórí bá ń fọyàn béèyàn bá mú fẹ́fọ́ rí yóò lọ bójú ń dùnyàn béèyàn mú fojú dúdùn yóò lọ béèyàn ò rí tọ̀tọ̀ bó bá mú mi zamzam ìtọ̀hún ó wà lè mọ̀ ṣúrì bàrà ntí bá sàǹsì ọlọ́ọ̀ mú torí ẹ̀ ọlọ́ọ̀ sànù wa so látara bẹ́ẹ̀ ní tá a fẹ́ fà yọ̀ ń bẹ̀ ni pé kí ló fà á táwọn yẹn ò rí nǹkan ṣe sí kí ló sì mú débẹ̀ kí ló mú kúò kódà tẹ́ èdò ní àwọn onímọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ kánsà òye wọn gbogbo tí wọ́n ń sọ wọ́n mẹ́mọ́ ni so látara bẹ́ẹ̀ ìtànsàlàyé náà ni àwọn àmì ọlọ́run tá a fojú rí nìyẹn wà áyá tó la ìṣàríyà nínú àwọn àmì ọlọ́run tá a fojú rí ó pọ̀ o tá a lè kà tán ẹ rí pòfẹ́sọ̀ mi tó mọ̀wé bí ọmọ rẹ̀ olódo ní ó sì yà wọn yóò tún gba tíṣáàtì ọmọ yẹn ò ní mọ̀ nǹkan kan máa àmì ọlọ́run ni ti mẹ́láyé so látara bẹ́ẹ̀ wà ṣàríyà àwọn àyà ti ṣàríyà òun náà ni àwọn àmì ọlọ́run ọba tó jẹ́ ti ṣẹ̀ríà ẹyọ̀kan tá a sọ ń bẹ̀ torí wọ́n pọ̀ òun náà ni ogún pínpín ẹ wo nu sọ́ọ̀tù nìsá a ti ṣàlàyé ìyún lọ́dún méjì sẹ́yìn ogún pínpín nínú sọ́ọ̀tù nìsá ń gbà tá à ń ṣe tẹ̀fsíìrì ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ wo bí ọlọ́run ọba ṣe pín ogún tó jẹ́ pé ńgbà tẹ́ bá ro gbogbo àwọn ìpín ìpín tọ́lọ́run fi pín ogún fún àwọn èèyàn tógún tọ́ sí ẹ rí i pé gbogbo ẹ̀ ó padà di ọ̀kan ni one let padà get all the fractions gbogbo bọ́lá òṣèṣọ pé ẹ fún eléyìí ní sumunu ẹ fún ní ìdákanu mẹ́jọ ẹ fún ní sulus ẹ fún ní ìdákanu mẹ́ta ẹ fún ní sulusani ìyẹn ni pé ẹ fún ní ìdákanu mẹ́ta méjì mo rò pé tiẹ́ tí ó máa jẹ́ two over three àti gbogbo ẹ̀ ẹ rí i pé tẹ bá ro gbogbo àwọn tí ó jogún tẹ bá ti wá ro gbogbo ohun tí wọ́n ó gbà papọ̀ wọ́n ní ó fún yàn ní làwọn àfáàfin máa ṣẹ́ tí wọ́n bá ti pín ogún tán wọ́n wàá ro gbogbo ẹ̀pọ̀ tí ò bá ti fún wọn wá àwọn mọ̀ pé pírọ́blẹ́mù kan ti ṣẹlẹ̀ nìyẹn wọ́n wàá wá bi tí pírọ́blẹ́mù yẹn wà a sì lè convert ẹ̀ sí percentage yóò jẹ́ hundred percent ni tẹ́yìn bá ti wá pín ogún nu pépà tán tí ò bá ti kọ̀ sí hundred percent yẹn mọ̀ pé òun ti ṣe mistake nbìkan yóò tún wò ẹ wo ayatul ashriya náà àmì ọlọ́run ọba ni ó ní mùsùlùmí ẹ tí wọ́n ní ẹnìkan kú ẹ̀dá ní òbí òun ó ṣe pé gbẹ̀ wọ́n wà yan kí ni wọ́n máa ń pè ń kọ́ọ̀tù náà ẹni tí ó mọ̀ bá àwọn mójútó gùn administrator fún ogun ẹ̀ ìdínú dẹ́bì rẹ lómi tó jẹ́ pé ogun rẹ̀ administrator wọ́n kàn máa bá a ṣe báṣubàṣu ni ṣùgbọ́n àwọn mùsùlùmí ọlọ́run ti ṣàlàyé bí wọ́n ṣe pé ogun so àwọn àmì ọlọ́run ọba nìyẹn ọlọ́run ọba ó ṣàánú wa ọlọ́run á ní àyà kan ò ní wá àyàfi káwọn kèbèrè ó ṣe kí ni kí wọ́n ṣẹ́rí kó ń bẹ̀ pẹ̀lú ògo ọlọ́run á wá sọ àwọn àǹfààní tó wà nù àyà yìí á wá fi tafsir onírọ̀ tì sí ọ̀la pẹ̀lú ògo ọlọ́run alákọ̀ọ́kọ́ ń bẹ̀ fi àbí ilẹ̀ àyà min al-fawaid bayanu utuwi àùlá ilmukadibina ìgbéraga àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ arígbọ́yé nínú àyà yìí bóò la ṣe rí gbọ́yé ọlọ́run ní kò sí àmì tá a lè mú wá fún wọn látọ̀dọ̀ ọlọ́run wọn ó ṣẹ̀rí kò bí àmì ni gbogbo àmì tó bá wá á padà ṣàlàyé àwọn àmì náà náà àyà tó tẹ̀lé kódà nígbà ayé ànábì wa muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam táwọn kùrẹ́ṣì ní kó fún wọn lámì tánàbì bẹ́lọ́n tó ṣùpá sì pín méjì tí wọ́n fojú wọn rí báyìí wọ́n ní rọ́lá ànábì ń pa pé ìṣújú lànábì bóòlù ẹgbẹ́ abákanú àwọn àfáà ní tàbá béèrè pé ó yẹ kọ́lọ̀ ń pa wọ́n run ni torí pé ń ta àmọ́ nu kúránì ni pé tí àwọn èèyàn kan bá béèrè fún àmì látọ̀dọ̀ òjíṣẹ́ láti gbà pé láti mọ̀ bóyá ṣètò tọ́ọ̀dọ̀ ọlọ́run ló ti wá àbọ́dọ̀ ọlọ́run kọ́ támì náà bá dé tí wọn bá gbàgbọ́ ọlọ́run pa wọ́n rẹ́ ni irú ẹ̀ ni ìjọ ànábì wa sọ́ọ̀lì alayhi salatu wassalam nígbà tí ànábì sọ́ọ̀lì tí àwọn èèyàn rẹ̀ béèrè àmì lọ́wọ́ ẹ̀ àmì tí wọ́n ní kó mú wá ní ràkúnmí kó jáde nú àpáta abo ràkúnmí tó ń tọ́mẹ́ lọ́wọ́ ṣe mọ̀ pé ńgbà tí wọn wá tún gbàgbọ́ tí wọ́n tún ṣẹ́rí kò ń bi àmì ọlọ́run kí ló ṣẹlẹ̀ sí wọn alihalak ọlọ́run pa wọn fadamdama aleihim rabbuhum bidambihim fasawaha ọlọ́run ọba ṣe kí ni ọlọ́run ọba pa wọn rẹ pátápátá ṣùgbọ́n èsì eléyìí ájú táwọn afáàfi wo alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ní àmì òṣùpá tó pín méjì nígbà ayé ànábì yìí àwọn kùrẹ́ṣì wọn ò béèrè fóṣùpá yẹn gangan wọ́n kàn ní kó fún wọn lámì ní kéje báwọn ní ọ sọ pé òṣùpá ní kó pín méjì alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́run ti nímọ̀ pé àwọn ìran yìí àwọn àrọmọdọ́mọ wọn padà ṣe Islam wọ́n sì tún fọ́nká lórílẹ̀ wọ́n mú ẹ̀rí wá nínú tó ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nílùú Taif nígbà tí ànábì kúrò nílùú Makkah tó lọ sí Tọ́ìf láti pè àwọn ará Tọ́ìf bóyá wọ́n gba Islam wọ́n sì fún un láàyè ń bẹ̀ àwọn ará amọ́ka tún ti lọ́ọ́ kàn sí wọn ń bẹ̀ àwọn ọmọ kan bí àwọn tọ́ọ̀gì bẹ̀ wọ́n wá lẹ ànábì lóko kúrò ní Tọ́ìf ni sallallahu alaihi wa alihi wasallam ẹ̀jẹ̀ sì fẹ́ máa dà lára ànábì ó fẹ́ máa kanlẹ̀ ànábì wá gbé kò fẹ́ kẹ́jẹ̀ yẹn ó kanlẹ̀ kíbẹ̀ mọ́ bá àdìlú parun nínú àdìsí tó lálàáfíà màláíkà kan yọjú sànàbì pé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run òun ni màláíkà tọ́lọ̀ ní kó máa mójútó àwọn òkè méjì tó mẹlẹ́gbẹ́ ìlú ìṣe kó òun ṣí àwọn òkè méjèèjì náà wólù náà pa ànábì ní rárá àríjù an yakhruja min aslabi man ya'budu Allaha wahda wala yushriku bihi shay'a ó ní mò ń wò pé pẹ̀lú ògo ọlọ́run àwọn èèyàn wọ̀nyí yóò jáde látara wọn àwọn tí ó máa sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí wọn ò sì ní í ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó sì rí bẹ́ẹ̀ lónìí wọ́n ní látara bẹ́ẹ̀ ó ti wà nù mọ́ ọlọ́run ọba pé àwọn kòrèṣí gbà yẹn ó padà bí àwọn ọmọ tí wọ́n gba islam tí wọ́n ní pa nǹkan kan pọ̀ mọ́lọ́hun ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ìyẹn ni èyí tọ́lọ́wọ́n bá sọ gan nínú quran suratul anfal aya thirty three ọlọ́run ni wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun ọlọ́run ní rẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ma kana Allahu li yu'adhibahum wa anta fihim òun ọlọ́run ò ní jẹ àwọn èèyàn wọ̀nyí níyà àmọ́ tó ń rán ọ sí wọn tó ń wa anta fihim wọn bá agba tó ń laarin wọn ò ní jẹ wọ́n ti sọ yín inú kùránì pa wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun ọlọ́run ò wọn bá agba ti clarify ọ̀nà ayàtà kàkán yìí pé bá ń ṣe lọ́n tọrọ àforíjì èyí tó súnmọ́ ni pé ọlọ́run ọba ó ka ìyà kúò lérí wa nítorí náà èèyàn ò gbọ́dọ̀ tún jẹ́ onígbéraga tàbí aláyàkókò nà kí nídìí ẹ̀ṣẹ̀ máa kan táwọn ní ni ọlọ́run ò fẹ́ èèyàn gbọ́dọ̀ sọ pé ẹ̀ mélòó ni fẹ́ sọ tẹ̀hún tiẹ̀ kéré ni ìsọ yóò jẹ́ kí ìyà ọlọ́run ọba ó di ẹ̀tọ́ lórí oúntọ̀hún ṣùgbọ́n mi ṣe sọ́tún ní ah, astagfirullah foríjì mi o ey astagfirullah foríjì mi bó o ṣe ń ṣe yẹn yóò mọ ti ìyà ọlọ́run ọba dànù fún yàn nítorí náà èèyàn kì í yọ ṣẹ̀kẹ̀ èèyàn kì í yọ pọ̀rọ́ nínú kíni o nínú ẹ̀ṣẹ̀ bọ́ àwọn àfáà fi sọ pé nafsu lawama tọ́lọ́run ọba fi búra nínú suratul kiyama la uqsimu bi yawmil nafsu lawama ẹ̀mí tó ń búra ẹ̀ tó ń búra ẹ̀ àwọn apá kan náà àwọn àfa wọ́n ní òun náà ní nafsul muslim ẹ̀mí mùsùlùmí nìyẹn torí pé ẹni tó jẹ́ mùsùlùmí tó bá ṣẹlẹ̀ òun lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni àánú ara rẹ̀ ó ṣe ra ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ọkàn rẹ̀ ó ṣe kí ni ni ọkàn rẹ̀ ó wárìrì tí ó mọ̀ bẹ́ẹ̀ lọ́nkú ẹ̀ lọ́n foríjì lórí ètò òun ṣe yìí ṣùgbọ́n kèfèrí àwọn ò ní ronúpìwàdà wọ́n ó sì tún máa yọ̀ nínú ẹ̀ṣẹ̀ kódà ẹ̀ṣẹ̀ yẹn gangan ni wọ́n máa fi ṣèyànràn ni wọ́n máa fi ṣakọ tí wọ́n máa fi ṣègbéraga báwọn kèfèrí bá fẹ́ bẹ́ orí ajá ní ìsìn gbangba ni wọ́n á fà á tọ̀tọ̀tọ̀ wọ́n bẹ́ orí ajá ẹ̀ kódà àwọn àmọ́ gbórí ń kí ẹni tí bá fẹ́ ṣe àwọn ọdún wọn wọ́n mọ̀ kun búlù sáwọn èèyàn lára kiri ẹni tí ó kàn ó kò kàn Islam lọ́nà nìyẹn bàbá ń ṣe léyà ní ìsìn àwọn kálukú ó jẹran á tò lọ́wọ́ wọkàn ó balẹ̀ kò ní sí nira ṣùgbọ́n ẹjẹ́ wọn fẹ́ sọdún ògùn sí ẹ̀rí wàhálà gbogbo búlù ni wọ́n mọ̀ kùn sí gbogbo èèyàn la wọn ò níjọ́kọ̀ ó lọ eṣinṣin wàá gbà ló wọ́n ẹ̀yìn látara àwọn ajá tí wọ́n bẹ́ sí gbogbo oríta wọn ò ní jẹ́ èèyàn gbádùn bọ̀tú wá jẹ́ mùsùlùmí ni ẹ̀rí pé gbogbo nǹkan ó dáa ìrọ̀rùn ó dé kò ní sí nira torí pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra kámísà a àdàdó mẹ́rin pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la àtùmọ̀ ṣàlàyé lọ nínú àwọn àǹfààní tá a rí inú àyà yìí àtùmọ̀ àyà tó tẹ̀lé ọlọ́run bá lè kí ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ níta ń sọ fún wa khulasatul qawl òun náà ni pé kí gbogbo wa lọ ọmọ ìyẹn ni eré fi ọ̀rọ̀ wa tù ní òun ni pé kí gbogbo wa lọ ọmọ pátá pé ọlọ́run ní ta àmọ̀ sí female circumcision tí wọ́n ti bá wa sọ di fi méje ní term mutilation yìí wọ́n láwọn ìpínlẹ̀ míì ti fòfin sí igbẹ́ ni ó bá ṣe yóò lọ ẹ̀wọ̀n ẹni ó bá ṣe wọ́n mú náà là ń ṣàlàyé pé òfin yẹn tako tọlọ́hun èyí tó kéré tó ga jù nù tí wọ́n fi ṣe ìbá lọ́dọ̀ àwọn àfáà ni pé bóyá kì í sọ̀ràn yàn tí nǹkan ò bá jọ̀ràn yàn túmọ̀ ẹ̀kọ́ ni pé ẹ má ṣe mọ́ ṣùgbọ́n wàá sọ pé ọ̀ràn yàn ni àwọn sọ pé kì í sọ̀ràn yàn ṣùgbọ́n ká sọ pé àwọn nǹkan sọ pé kì í sọ̀ràn yàn ṣé túmọ̀ rẹ̀ ni pé ẹ má ṣe mọ́ torí wọ́n ṣe lójú ànábì ìgbà tí wọ́n sì lọ ṣe ànábì ò ní o má ṣe kí lè ànábì ṣe ànábì kọ́ bí ó ṣe ṣe ni ànábì ò sọ pé má ṣe mọ́ ìyìn tí wọ́n ṣe lójú ànábì tánábì tún kọ́ wọn lọ́nà tí wọ́n gbà ṣe ṣe làwọn wàá gbófin sí pé nìkan má ṣe mọ́ ẹ̀rí pọ́ta ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ àwa mùsùlùmí láti kọ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ olóṣèlú àtàwọn aṣojúṣòfin wa aláti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ọ̀gá àgá àtàwọn olótùú lẹ́nu iṣẹ́ ìjọba àti gbogbo àwọn tí wọ́n jẹ́ aládàáni àtàwọn abẹnugan lùlù pẹ̀lú àwọn àtọ̀kùlù tí wọ́n jẹ́ mùsùlùmí aláti dá wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n gbélé iye tí wọ́n bá lè gbélé iye yóò ràn wá lọ́pọ̀ ẹ wo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ òfin ṣàríà ní sanfàrà ń gbà yẹn mo rí inú àwọn ọ̀tọ̀kùlù mùsùlùmí tó sì jábẹnugan táwọn olókè tó sọ pófin yẹn ò bá mu ó ní àwa Yorùbá ò lè ṣe láéláé ó nítorí pófin yẹn ò dáa ó sọ pépà mo ti ka o punch mo ní pépà yẹn o ṣùgbọ́n mi ní fẹ́ dákọ̀ àtirú ẹni tó jẹ́ ṣùgbọ́n èèyàn ńlá kan ni ó sì sọ kò wó para islam ni so ọlọ́run kó ṣàánú wa wallahu alam salam. <laughs> ọlọ́run kó ṣàánú wa nípa obìnrin ń tọ́mọ lọ ó fáwọ̀ ẹlẹ̀ pẹ̀lú èròǹgbà pé òun ó san padà ìgbà tí yóò fi tọ́mọ tán tó tún rò pé òun ó san padà oyún tún ti dé ó tún fáwọ̀ ẹlẹ̀ pẹ̀lú èròǹgbà pé òun ó san padà ó tún ti bímọ ìgbà tí yóò bímọ ó tún fi ilẹ̀ pẹ̀lú èròǹgbà pé òun ó tún san padà ó tún ti lóyún lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n gbà yí pé yóò san padà yóò san náà ni o ṣùgbọ́n wallahu ta'ala alam èyí tó súnmọ́ èyí tó lálàáfíà jù wallahu alam òun náà ni wípé torí khilaf tá a mọ rí lọ́dọ̀ àwọn afáàyàn ó mọ ní sábàb tábà lè gbìyànjú káka tíra kan tí wọ́n ń pè ní rọ́fúlì malam ana aimatil alam sheikh islam ibn tẹ́míyá tábà tó lè wo tíra kan tí wọ́n ń pè ní asbabul khilaf bayna ulama al khilaf bayna al ulama asbabuhu wa mawqifuna minni li sheikhina sọ́lẹ̀ al rahimahullah rahmatan wasi'a tábàlẹ̀ wo tíra yẹn náà ó máa ní tó máa ń fà tọrọ àwọn àfáàfin máa ń yàtọ̀ tí wọ́n fi máa ń sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n yẹn kọ́ ni tá a fẹ́ sọ ń sìn ní tá a fẹ́ ṣàlàyé ni pé ètò súnmọ́ wallahu alam òun ni aftar tó wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala ani ó fi àwọn hamil àti murdi àwọn obìnrin tí wọ́n lóyún àti àwọn tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ ó fi wọ́n sí minalladina yutiqunahu ó fi wọ́n sínú àwọn tí wọ́n ń gbà àwẹ̀ yẹn ṣùgbọ́n pẹ̀lú ìnira ni wọ́n fi ń gbà á wọ́n lè gbà á ṣùgbọ́n pẹ̀lú ìnira wọn ó fi gbà á kí lọ́lọ́run sọ nípa wọn wàhálà lẹ́dínà yutiqunahu fidyatu ta'ami miskin àwọn èèyàn ò ní gbà àwẹ̀ wọ́n máa fi oúnjẹ di wọ́n máa bọ́ aláìní kan fún àpẹẹrẹ àwẹ̀ ẹyọ kan ó lè fúnyàn ní ìṣínú kan kó fi ṣínú ìṣínú kan ti dúró fún àwẹ̀ kan o lè fún ní sáàrì sáàrì kan dúró fáwẹ̀ kan kìí ṣe pé sáàrì kan ìṣínú kan làwẹ̀ kan rárá sáàrì kan àwẹ̀ kan nu ìṣínú kan àwẹ̀ kan nìyẹn téèyàn bá sì lè ṣe èèyàn lè múmú dù kan nínú oúnjẹ tẹnu oúnjẹ bóyá ẹ̀wà ni bóyá rẹ̀ sì ni àbí gàrí àbí ìtagbára rẹ̀ bá ká múdù kan àwẹ̀ kan múdù kan àwẹ̀ kan wallahu ta'ala a'lam so ìyẹn ni akrab ila sawab tabalawo tí àkàntí ń pè ní sifatu sọ́mi nàbí sallallahu alaihi wa alihi wasallam ara aláyé díẹ̀ ń bẹ̀ wọ́n ṣe ń bẹ̀ àtàwọn tíra ńláńlá mi ṣùgbọ́n èèyàn lè alẹ́sáré rí torí pípélé bí báyìí ni naam alaikum salam. ẹnìkan wà lẹ́yìn ọ̀kadà ìyẹn ni machine motorcycle wọ́n á gbé kọjá níbi omi ẹ̀rẹ̀ wá ni ó wá ta sára ṣùgbọ́n yẹn ẹni tó ń béèrè béèrè wá ní ìwọ́n máa dàgbẹ́ sómi yẹn ṣùgbọ́n ẹni tí ń lọ tó ta sílá òun ò mọ̀ ṣé ó lè fi kírun yóò fi kírun torí àìnímọ̀ pé ẹ̀gbẹ́ ń bẹ lára èèyàn kò sọ ìrun èèyàn di téèyàn ò ní ẹ̀rí wa sallallahu alayhi wa sallam kan ó ń bánabi ṣe bọ́ bàtà alẹ́ àwọn sàábé tí wọ́n wà lẹ́yìn rẹ̀ àwọn náà bá bọ́ bàtà wọn ìgbà tí wọ́n kírun tán ànábì ní kí ló dé tẹ bọ́ bàtà yín àríwọ̀ náà tó bọ́ọ̀lẹ̀ làwọn náà fi bọ́ọ̀lẹ̀ ànábì ní òkè nítòsí kò sọ pé òkè o èmi mo fi yín kún un ànábì ní nítòsí ẹlẹ̀ ni pé ńgbà tó ń kírun lọ́wọ́ jìbìrìl màláíkà jìbìrìl wá bá òun ó wá sọ pé ní abẹ́ bàtà tóun wọ̀ yẹn ẹ̀gbin wà níta fẹ́ ló ń bẹ̀ ni pé nígbà tí ànábì parí ìrun yẹn kò dá èyí tó ti kí ṣáájú kó tó bọ́ bàtà yẹn kò dá padà ó túmọ̀ pé ìrun yẹn lálàáfíà tó yẹ pé kò lálàáfíà ni èyí tó ti kí ṣáájú kó tó bọ́ bàtà yẹn sílẹ̀ ó máa dá padà ìtumọ̀ rẹ̀ ń pé kálẹ̀gbìn ń bẹ lára èèyàn téèyàn ò mọ̀ pẹ́gbìn ni ìrun rẹ̀ lálàáfíà ṣùgbọ́n gbà tó ti wá mọ̀ pẹ́gbìn yẹn ni ò lálàáfíà mọ́ apá kan nu èkejì káàtì ẹ̀ ní èèyàn ń lọ ẹrẹ̀ ó ta síyàn la nínú ṣẹ̀ríà Islam wọ́n kà á sí gùlúwù fìdín àṣejù nídìí ẹ̀sìn kéèyàn lọ́mọ béèrè pé ẹjọ́ omi tó ta sí lára lẹ́ẹ̀kan ìjẹ́ wọn èédàgbẹ́ sí gùlúwù fìdín ó dàbí ẹni tó lọ yàgbẹ́ látàn àbí ní latin tí eṣinṣin wá bà lé aṣọ rẹ̀ tó wá ní ah, àwọn eṣinṣin ti fọwọ́ kàn gbẹ́ wọ́n ti fọwọ́ kàn lára torí náà ń gbọ́dọ̀ lọ ṣàlọ́ alámì torí pé ẹ̀gbin wà ń bẹ̀ ń gbọ́dọ̀ fọ gbogbo ibi tí eṣinṣin fọwọ́ bà lára òun ìyẹn là ń pè ní gòlúwù fìdín ìgbẹ́ eṣinṣin ń bẹ láyé ànábì wọn a sì máa fọwọ́ bàgbẹ́ àwọn èèyàn a sì máa yàgbẹ́ ànábì ò sọ pé eṣinṣin tó bá bà léèyàn lára ó jálò àlá àbí bóyá ó lẹ́gbìn lára wallahu ta'ala alam béèyàn ti rí nù. aleykum naam. ó wà ó wà ó wà ok sir mo ti gbọ́ ok ok ok ok èmi mọ̀ pé wọ́n wà kéde pé ó wà tẹ́ bá fẹ́ ṣe kẹsọ dáadáa wọ́n wà ìdájọ́ ntẹ́yìn ò bá ní kápá lérí ẹ̀ àfà ìdájọ́ ntẹ́yìn ò bá ní kápá lérí ẹ̀ náà ni pé takò lọ àmàsítà tọ́ àtúm ntọ́lọ́n sọ nìyẹn ẹ páyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣe lágbára ma ìyẹn ni pé ibi tágbára rẹ mọ nìyẹn ò mọ̀ ṣe ò lè ṣe náà nìyẹn ṣùgbọ́n o lè kúrò nípínlẹ̀ Èkó lọ ṣe ń bòmí o èèyàn lè kúrò nílé níbì kan torí àti tẹ̀lé òfin ọlọ́run kó lọ tẹ̀lé ń bòmí nígbà táwọn èèyàn ń kó nù lú lọ ṣẹ lọ́hun torí pé wọn ráyè ṣẹ lọ́hun níbi tí wọ́n wà àbẹ́ẹ̀ tí ìráwọn èèyàn tí wọ́n fi tí wọ́n lọ ṣe zìnà ńbàdàn àti kó tí wọ́n kò ní ẹ̀hẹ́n ní kàrẹ́ ìwọ́n lọ ṣe zìnà lẹ́kọ̀ọ́ káwọn ará kàrẹ́ mọ́ bàárí mọ́ bóyá àwọn èèyàn ńláńlá ó lè jẹ́ ìyàwó olówó kan ni kò sótẹ́ẹ̀lì tó wọ̀ ní àwọn èèyàn ó ti dá àmọ́ hàn á lọ Àbújá kò sẹ́ni tó rí òun àtàlẹ́ ó sì padà pàdé lọ́hùn nígbà táwọn èèyàn lè lọ mọ́ ṣe lọ́hùn wọ́n ń kó ń lù torí pé àwọn fẹ́ ṣe lọ́hùn kí ló dé táwọn náà kó ń lù torí pé a fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́hùn sọ ọlọ́hùn ó sànù wa wallahu alam. wa alaikum salam. ìjọba wípé fún àpẹẹrẹ tí wọ́n fẹ́ kí ó ń kírun. ok ẹnìkan kírun zur. ó wá ń ké ó jẹ́jẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń gbọ́ njó ní láìfí kò ní láìfí nígbà míì náà àwọn sọ̀hábà wọn a máa gbọ́ ń tànàbí náà lẹ́yìn àwọn tó bá wà lẹ́yìn fi sọ fún wa pé ka súra báyìí lórí irun zuri gbọ́ wà lẹ́yìn yàtọ̀ sí pé sọ wọn a máa gbọ́ sì ń pè ní gangan ni kéèyàn máa jẹ ẹnu rọra máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lórí irun wọn kàn ni o àfọkànkà nìyàn kìí ṣe òkè ó jẹ́ẹ́jẹ́ ní tí wọ́n ń pèlè yàn kí ó jẹ́ẹ́jẹ́ ni pé téèyàn bá gbé máìkì sẹ́nu ẹ̀ mọ̀ra gbọ́. ẹ̀rì pé òrùn á dún ẹ tó bá ń gbọ́ ìdáàtúlù Quran rédíò ìdáàtúlù Quran rédíò Quran Saudi tí wọ́n bá gbé ìrun Kaaba tàbí ní mọ́ṣáláṣí mi èèyàn máa rọra ń gbóhùn ìmáàmù jẹ́jẹ́ nù microphone ok ní Madina ẹ máa ń gbọ́ ẹ tó ti lọ ájì tó dénú òun ti lọ Madina ó láwọn sí Saudi dáàtù èèyàn máa gbọ́ báyìí torí pé spíkà yẹn sún mẹ́nu ẹ̀ kí pé yóò mọ̀ kàṣún tí wọ́n ń pè ní sírù ni síràn wallahu alam bẹ́ẹ̀ náà ni gbogbo òrùkú bẹ́ẹ̀ ni àwọn tá à ń kírun lẹ́yìn imam ọ̀pọ̀lọpọ̀ wa làákàn máa dì kunkun lẹ́yìn imam tí wọ́n bá Allah akbar làdáni nìkan ni ó sọ Allah akbar kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo alájọ máa sọ ànábì ní a ṣe ìmáàmù ní kíni lè yóò tá mọ̀ bẹ́ẹ̀ ju'ila li imamu li yutamma bi idha kabara fakabbiru wa idha raka'a farka'u wa idha qala sami'a Allahu liman hamida fakulu rabbana walakal hamd wa idha sajada fasjudu anabi ni a ṣe imamu lẹ́yìn tá a máa kọ́ ṣe nígbà tó bá sọ pé Allahu akbar ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ nígbà tó bá rùkú ẹ̀rùkú tó bá ní sami'a Allahu hamida ẹ̀yin so àwọn gbogbo alájọ máa wí tí mu'adhin nìkan ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ amọ́ṣáláṣí tí màá bá ní asọ́lámù alaykum rahmatulahi àní wí ìgbà tí aládàáni bá sọ tán làwọn náà ṣe ẹ̀wí kò bá mu tí mọ́mọ́ bá ti ń sọ làwọn náà sọ là nígbà tá a ti lè tí yẹn ọ̀ràn yẹn ni ká tẹ̀lé kìí ṣe ka bá tí ọba bá ti mú ṣé bó rákà ka raka sura súrà alìwájìbà aléìka fi salati àwọn fi kúlè rakaat fi sọ́láti kìrọ́ àtú súratul fàtíà ní tó dọ̀rọ̀ èèyàn lé ọ lórí nínú gbogbo raka kọ̀ọ̀kan kò kà ní fàtíà tó bá ka sura mi èèyàn nírun fún àpẹẹrẹ èèyàn wà lẹ́yìn ìmáàmù kan ó kàn káde wa lábọ̀ọ́lé ní àmì ó ní Allahu Akbar ẹ má sọ subhanallah kankan o ó nírun èyí tó jọ̀rọ̀ èèyàn ló ti ṣe so khilaf ìyapa láàrin súrà tó kà lẹ́yìn imam àti etí imam kà fún rẹ̀ nínú àwọn ìrun táǹkì jẹ́ẹ́jẹ́ láyàdúró látàdúró kò kó nìrẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣó tiẹ́ ó mọ̀ kírun ẹ̀ lọ ni wallahu ta'ala alam. ó dá lórí irú bí two million yẹn ṣe jáde tó yẹ pé wọ́n ní kó ń kálukú iṣẹ́ tá fẹ́ ṣe ní ń kálukú sọ iye tí ó gbà ìwọ ní two million ìwọ fẹ́ gbà ń tiẹ̀ wọ́n sì gbà fún ẹ wọ́n fún ẹ ó dẹ̀ gba two million ẹ ṣùgbọ́n gbà tó ń ṣe òun ju one million lọ kò sí láì fi kankan bẹ́ẹ̀ bó ti wulẹ̀ kódà kó jẹ́ one billion kó ṣiṣẹ́ kó jẹ́ one million tíṣẹ́ yẹn bá ti dáa tó o sì ṣe bó o ṣe sọ pé o fẹ́ ṣe mọ́ gbàgbé pé kìí ṣe àwọn owó tí wọ́n ná sí business eh, sí iṣẹ́ nìkan lówó àwọn òṣìṣẹ́ ó gbowó torí àwọn tó ń gba iṣẹ́ yẹn wọ́n máa ní àwọn òṣìṣẹ́ kan tó yẹ pé wọ́n níṣẹ́ wọn ò níṣẹ́ wọn máa sanwó oṣù wọn so gbogbo ẹ̀ ni wọ́n máa ń ṣírò mọ́ pé ìgbà táwọn ò bá níṣẹ́ lọ́wọ́ yẹn náà owó táwọn bá ní lọ́wọ́ náà ó fi máa sanwó òṣìṣẹ́ wọn àwọn kan wà tí wọ́n dá alẹ́ ṣùgbọ́n àwọn kan permanent tí wọ́n máa sanwó wọn lọ so kò fojú yẹn wò wallahu alam béèyàn ti rí nìyẹn. two million ìjọba ti mọ̀ pé one million five hundred thousand ni ó parí ṣùgbọ́n five hundred thousand yẹn fi ṣe fàjẹ́ ó àná one million lé lórí bíríìjì bá tún já gbogbo ọjọ́ táwọn èèyàn bá ń ṣe pé níbi bíríìjì pé ayé ẹni tó ṣe bíríìjì yóò ní da orí rẹ ni ó máa lọ. mo rò pé díẹ̀ ìwọ ọ́fíìsà tí wọ́n dẹ̀ ní kó owó bíríìjì ń kó da tó mọ̀ pé ò da torí bàbá kìíní yóò da tó fi fifty thousand ha ọ lẹ́nu tó gbójú kú mbẹ́ yóò dorí tiẹ̀ náà o so kọ́lọ́ ń sànù wa wallahu alam wa aleykum salam ẹ sọ̀rọ̀ nípa ìlà kíkọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ewu ẹ pé ọ̀rọ̀ ìlà máa ń sìn kì í ṣe pé tọ́tí yẹn dàgbà lápò ká ní èèyàn tí ó ti wá pa ìlà yẹn wọ́n ti kọ́ fún láti kékeré ìgbà tí ìlà yẹn wà lẹ́ẹ̀kẹ́ tó ti bá kí ni tí ó lè ṣe sí ọ̀rọ̀ náà. ìbéèrè yẹn dá o àfà ẹ máa gbọ́ ìbéèrè yẹn dá ẹ já ká fetí sí i ìtànàbì sọ ni pé mo fẹ́ ká fetí sáà dì yẹn dáadáa anabi la'ana Allahu li washima wa li mustawshima ẹni tó ń kọ́ fún yàn àtẹni tó ní kí wọ́n kọ́ fóun ọmọ tó dédé dàgbà tó bá lálẹ́ ẹ̀kẹ́ ara ẹ̀ sóun ló ní kí wọ́n kọ́ fóun so làánà yẹn ò sí lórí ẹ̀ o so kó kọ́kọ́ mọ̀ pé kò dọ́dọ̀ òun so bí yàn ti rí nu ẹlẹ́ẹ̀kejì kó má lọ fi san bébà àgbà ìkẹ́ kankan rẹ o ọ̀rọ̀ torí ẹ̀hẹ́ ọ̀rọ̀ tàwọn aláwàdà ọ̀tọ̀ nìyẹn o so bí yẹn ti rí nìyẹn ṣùgbọ́n kò mọ́ kọ fáwọn ọmọ ẹ̀ wallahu alam láyé ìgbà kan láwọn ìlú tí wọ́n ti ń kọlà àwọn tí wọ́n máa ń yá lè wọ́n a máa ṣe bẹ́ẹ̀ tí obìnrin kan tí wọ́n bá rí pé àwọn wò pé jẹ́ wọn nífẹ̀ẹ́ tó mẹ́ta lórí ẹ̀ tó bá ti bí wọ́n sáré gbé bóyá wọn a máa jápọ̀ bóyá ti oní wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ báyìí wọ́n kàn jápọ̀ jápọ̀ jápọ̀ oríṣiríṣi ẹ̀wọ̀n àbí kí wọ́n gbélé lórí àti báńbá ń lọ bóyá ilé tí wọ́n ti máa wà gọ̀m̀bọ́ tẹ́lẹ̀ ni àbí tí wọ́n ti ń fa bàámú ìwọ́n ti ẹ̀yẹ fa bàámú lè ti ń ti ilẹ̀ wọ́n kàn fi bàámú ń lé ni tàbí wọ́n bá sọ ti ètò ẹ̀kọ́ sẹ́gbẹ̀ changes sókè kó di gọ̀m̀bọ́ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yẹn ti ń wa wallahu alam. aleykum kí ọ̀gá rẹ̀ lọ sọ àwọn.

wọ́n ti wá pẹ́ ní skul dago mélòó ago mẹ́fà àbọ̀ náà owó wá wà lọ́wọ́ èèyàn kan péré owó tó gbé ẹnìkan ló wà ọwọ́ ọkùnrin ló wà bọ́wọ́ obìnrin ok ọlọ́kadà á lóun ó gbé àwọn méjèèjì sí wọn lè jọ jókòó ìbéèrè ni pé ṣé obìnrin yẹn ṣé tẹ̀gbọ́ntàbúrò tàbúrò lòun àtọkùnrin òun wọn ò tán wọn ò lè jọ jókòó bó ṣe rí nìyẹn. 6:30 thirty ìṣínú ò tí ì nijeta sọ fún wa ń bí pé níjẹta aago méje kọjá àṣẹjú mẹ́ta nílùú wankàrẹ́ ń bí lòrùn wọ̀ torí náà aago mẹfà àbọ̀ ìṣínú ò tí kó rọ́jú so bó ti rí nìyẹn wallahu alam ẹlòmí kóbìnrin yẹn bá jókòó sí ò tún bá tẹ bírèkì kó ìgbà tí ò sáwẹ̀ òfin yẹn náà wà ṣùgbọ́n ìpayà táwọn èèyàn fi máa béèrè inú àwẹ̀ ni pé káwọn mọ́ fàwẹ̀ àwọn takáàdì tó díye èdí táwọn èèyàn fi máa béèrè inú àwẹ̀ nìyẹn wọ́n mọ̀ náà ńgbà tí ò sáwẹ̀ pé kò dáa ṣùgbọ́n wọ́n máa wò pé ńgbà tí wọ́n ti sọ yí pé àwẹ̀ yìí rúbà sọ imi lá láìsàláhù hadùn mi síyá mi ìlàlùjọ́ àtọ̀ṣù táwọn afáàní ànábì ní ọ̀pọ̀ ni ó gbá àwẹ̀ tí ò ní sí ládá kan tí ó rí lórí àwẹ̀ rẹ̀ ju ebi tó fi paná àtòǹgbẹ lọ ní gbogbo èèyàn fi máa béèrè so kọ́lọ̀ ń ṣàánú wa ṣáájú ó máa lọ́n tiẹ̀ o bó ti rí nù. aleykum salam. ẹ jẹ́ ká aago mẹ́jọ máa lù. ètò ètò gbogbo wọn kì í ṣe àìní wọn bẹ̀rẹ̀ jẹ́ dídò wí tó bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó tún dò yìí wọn parí eight èwo ni ká lọ ń bẹ̀ mọ́ṣáláṣí méjì ń bẹ àwọn kan wọ́n máa kí ṣáì wọn àsìkò ìṣáì ò tí ì tó ṣùgbọ́n àwọn a máa farabalẹ̀ kírun ń bẹ mọ́ṣáláṣí kejì ṣáì máa tó kí wọ́n tó bẹ̀rẹ̀ ṣáì ṣùgbọ́n sọgbálẹ̀ ni wọ́n ń kí ń bẹ so pápápá ni alágbà múrí àmọ̀ta ni alágbà alágbà sáàmàlẹ́kùn àti lẹ́sànlẹ́kùn àti alágbà iná àti ẹnẹ́kàlẹ́kà ọ̀sára alágbà alágbà alágbà fẹ́ ṣe ń kì ní ìwú láàlọ́ ṣe ara àwọn tí ó ń kírun tí ó ń farabalẹ̀ kírun yẹn súnà ti yé wọn wọ́n gbọ́ yé ta bá sọ fún wọn pé àsìkò ṣáì ò tí ì tó torí pé n tó fi mú wọn farabalẹ̀ kírun wọn ò fẹ́ wọ́n fẹ́ ní ládàá ìrun ni àwọn ò gbọ́ àwa lọ sọ fún wọn ń bẹ́ẹ̀ pé àsìkò tẹ́ ń kí ṣáìkè tí ì tó àwọn ibi tí wọ́n ti ń sáré yẹn tásìkò ṣáìtì tó àwọn àlọ́sùn wọn pé yóò sàn fún yín kẹ́ farabalẹ̀ kírun torí atumanin ká farabalẹ̀ kírun ó wà nínú àwọn arkanu sọláàtù mathalan anabi Muhammadu sallallahu alayhi wa alihi wa sallam ó ní la salata lam yukim salbuhu fi ruku kò sí irun fẹ́ni tó jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ò mo pé so kéèyàn ó farabalẹ̀ irú àwọn tó ń kírun tí wọ́n dúró nírùkú yẹn ò ka wọ́n kàn ni o wọ́n lọ ń ṣe physical exercise àwọn àtàwọn ọmọ kẹ́ṣì tí wọ́n súpa ikù tí wọ́n ṣe exercise nǹkan náà ni wọ́n o kò sí wọn ò ní kò sí kankan tí wọ́n gbà o torí pé ànábì ni wọn ò nírun ẹlòmíì ò tiẹ̀ ní káwọ́ lórí ilẹ̀ bí sùjúdù bí ń sa àgbàdo tí wọ́n bá ká sámù tán wọ́n á lọ nà sẹ̀ wọ́n ó ṣí kùn lẹ̀ wọ́n á lè rojọ́ dago mọ́kànlá òru ìtumọ̀ rẹ̀ ni pé irun gan ò wọ́n kí tẹ́lẹ̀ irun mọ́sọ̀mí lẹ́nu wọ́n ń kí mo ti rí mọ́sálásí kan bí pé kí mágíríbì tán báyìí tí wọ́n ka tẹ̀sùbá báyìí wọ́n sì pè irun bẹ́ẹ̀ wọ́n sì kí ṣáà ìwọ̀n fa aṣámúlé mo wà ń bẹ̀ ni o wàláì kílẹ̀ pé yún mọ́sìn gbálẹ̀ yún ìkan mọ́sìn gbá ìkan sọ gbálẹ̀ ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n tí mo fi ní tá a bá lè wo àsìkò dáadáa ó lè wá tó níbi five to eight o ṣùgbọ́n eight yẹn oṣù ọ̀pọ̀ tó so onímọ̀síláṣí wa lè jáde káwò ta tí pupa sánmọ̀ bá ti lọ tó táìmù ìṣá ètò nìyẹn wallahu alam ní tí gbogbo èèyàn lè rí ni tí òjò bá ti ṣú so bó ṣe rí nìyẹn naam wa alaikum salam ṣọ́ràn èèyàn ká dà níyàn ká tó kírun bẹ́ẹ̀ ni o ẹni tó bá kírun tí ò láníyàn bóun fẹ́ kírun fọ́lọ́n kò nírun ṣùgbọ́n béèrè ni pé kí ni jẹ́ àníyàn yorùbá àníyàn ni èròǹgbà ṣùgbọ́n ó ti di àníyàn àníyàn náà ti dédé yorùbá á rọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ wá wọn ní àfa àníyàn bẹ́ẹ̀ àwọn màmá wa ìyá fásílà wọn mọ̀ wá wọn láníyàn bẹ́ẹ̀ àwọn bàbá wa bàbá lúkú wọn mọ̀ wá wọn láníyàn wà bẹ́ẹ̀ kí làníyàn yẹn rí pé kò sẹ́ni tó mọ̀ ọ́ ẹni tó wà nú ọkàn rẹ̀ yìí ẹni tó gúnlẹ̀ ló mọ tó wà nú ẹ̀mí òun ní tó wà nú ẹ̀mí yẹn ni wọ́n ń pè lánìyàn ṣótíyà nítorí náà ta bá bẹ́ẹ̀ kírun kìí sọ̀rọ̀ ta sọ síta ní jàníyàn bí kìí ṣe èròǹgbà inú wa ọ̀rọ̀ wo la máa ń sọ ta bá kírun ta máa ń pè lánìyàn nàwáìtù mo ti àjíbẹ̀ gbàgbé ẹ̀gẹ̀ báyìí nàwáìtù àdá sọ̀látù fáridù ṣubúyì lèláì tààlà tó ajẹ́yìn mọ́mù múktádìyà bí mọ́mù kàlámù nìyẹn nótkù nìyẹn bí lisan láfzù nìyẹn ó yàtọ̀ sí níyà àníyàn gẹ́gẹ́ bí ìzíyà bó ṣe ṣàlàyé ẹ̀ nígbà tó fẹ́ máa sọ̀rọ̀ àwọn ọ̀ràn yẹn irun ó ní alqasdu fil qalbi inda láfzì takbiratil ihram ó ní tí ń jẹ́ àníyàn ní tá kójọ sínú ọkàn wa lásìkò tá a fẹ́ ṣe kábàrà alákọ̀ọ́kọ́ nùrùn so èròǹgbà nìyẹn mo rò pé tí ìtàn àpèlà torí bá ṣe wáàsí pé kò sínà wáyé tù nùrùn o àwọn kan wà lọ́mọ sọ lẹ́yìn pé wọ́n mọ̀ ní amọ́dà níyàn mọ́ o ṣe ń ta wínú rárá ń ta sọ ní ẹ mọ́ sọ nà wáyé mọ́ o ṣùgbọ́n o èròǹgbà wà nínú irun wallahu alam. adàdúró ń bẹ̀.